ọba tó ń ṣòwò tẹ́nìkan ò lè ṣe. àwa máa rìn jìnnà lọ́rùn. orúkọ rẹ̀ ti ní ìtò. bẹ́ẹ̀ni àwọn bẹ́ẹ̀ a lè wí lè ṣe. jọ̀wọ́ bàbá. ara ire ni kò fi wá dà o. má fi mí dára tí ó pa mí lẹ́kún. ara ire ni kò fi mí dá. possibility. Ara ire ni kò fi mí dá. Unchangeable changer. Ara ire ni kò fi mí dá. Báwo ṣùgbọ́n ayé mi o. Ara ire ni kò fi mí dá. Má fìyà jẹ mí, má jẹ́ ń jìyà. Ara ire ni kò fi mí dá. Má fi mí I'm tired. This will be the sixth time tí mama máa ṣe lè. me, po. pọ̀. Yẹ́misí, Yẹ́misí, Yẹ́misí, kò sí nǹkan kan tá a máa ṣe, a máa bọ́ ọ̀tẹ̀ náà. A máa bọ́ ọ̀tẹ̀ ló ti sún èmi náà but kò sí any thing tá please. Ọlá me, po. sí, me mi kò máa gbọ́ mi, ṣórí mi ò sọ pé mi But see, my life is at risk. Don't you get it? Eh? Bíbá o, on tó Eh? For yìí. what's it? ó ti gbà mí. Èmi mọ̀ kó máa gbàgbé. Ó mọ̀ pé ẹni tó ṣègbọ̀nsẹ̀ ó máa ó possible kó gbàgbé. Bọ́ ẹni tó kò lè ever gbàgbé rẹ̀. Ó ti gbàgbé pé dókítà sọ fún wa ń dọ̀yẹ̀ pé tí ever try abortion, ó wù mí máa damage. má dá bọ̀bọ̀ dọ́kítọ̀ ọ̀dẹ̀ yẹn lóhùn ẹ́ ibi tó yẹ ọpọlọ ẹgbẹ́ mọ ló sọ̀rọ̀ mọ yẹn ibi tó mọ̀ọ́dé ló sọ̀rọ̀ mọ o àbí àwọn bàbá bàbá ẹ̀ wọ́n wà níbi kan tó ń ṣiṣẹ́ yẹn jùlọ àwọn bàbá ẹ̀ wà níbi kan tó ń ṣiṣẹ́ yẹn jùlọ náà àbáwọn kan gan-an ti kọ́kọ́ ṣe kó tó di pé òun bẹ̀rẹ̀ sí ń ṣe ni ah bọ̀bọ̀ ilé tí mo tí mo ṣẹ̀ mọ́ ẹ òun gbóná bí ajere ni yàtọ̀ sí òṣì tóun ṣe káàkiri ó ní wúńbẹ́ máa bàjẹ́ òun ló dá ẹni tí ò bá dá méjì kó wá dá méjì ẹ̀ then ìwọ gan o mọ bó ṣe máa ń gbé fault sórí èèyàn ṣé gbogbo ẹ̀ náà ló fi jẹ́bi mi yẹmi sí mo ní ṣe fault mi ní gbogbo nǹkan tó wà bẹ́ẹ̀ ni ó mọ bá ṣe máa ń ṣe náà ó mọ pé tá a bá ti ṣe tó bá ti di pé àwa protected ó mọ bó ṣe máa ń ṣe pé wà á take care ó wá lọ sùn ó sùn. kí ló ń ṣe tó ń sùn gan-an ṣé mo fi billion five sí ni àbí sedative ni mo dà sí ẹ lára. Ọlámipọ̀sí ṣé ọ̀rọ̀ tó yẹ kó máa jáde lẹ́nu ẹ̀ ṣé ọ̀rọ̀ òṣì tó yẹ kó máa sọ̀rẹ́ má wọ̀rí. pé wàhálà yẹn ń wọ èmi náà lọ́rùn ni ṣe ń kọ̀ǹpé bẹ́ẹ̀ kí kò sí nǹkan tó máa ṣe ṣùgbọ́n a máa ṣe náà ni. ó ka ìṣe oyún náà ló wà. jọ orí kí wà orí kí ló fẹ́ wà. mi ò lè ṣe mi ò lè ṣe oyún torí pé oyún ló di okùn ẹ̀mí mi rọ̀ so mi ò lè jẹ́ kó wá já I cannot do it. listen Yẹ́misí èmi ni mo bẹ̀ sọ̀rọ̀ pariwo bẹ́ẹ̀ lé lórí àbí èmi ló ń pariwo lórí bẹ́ẹ̀ yàbí fine ká ní decision yẹn lórí oyún do you know one thing count me out. ẹ eh, na counted out i'm gonna be a single mother so please. fine yes ṣe single mother. Eh. má sọ fún olórúkọ mi kan má sọ fún bàbá ẹ̀kọ́ fún wa mi kan Just single mother Worry. á rí tọrọ bá tọrọ bá wù single mother kó. ọlọ́run pọ̀ Ah, we thank God. Really? Pẹ̀lẹ́ pẹ̀lẹ́ ṣe wa ok. Mo uh, wa àwọn clients wa tá a jẹ lówó àti san owó wọn tán pátápátá lónìí. That's very good. That's very good. Um, owó àwọn uh, Platinum PLC kò ṣe ẹ̀sìn check wọn. What are you talking about? Ṣàwíkí tó kúrò nílà ló ti ní darling make sure pé o san owó àwọn Platinum bí mo dẹ̀ ṣe dé ibiṣẹ́ òní mo kọ́ make sure pé mo san. I mm. trust you. I trust Thank you. you. Um, sweetie. Yeah. Wọ́n ní pé ọkọ tó bá ṣiṣẹ́ déédéé, ó gbọ́dọ̀ ṣe kíni, ó gbọ́dọ̀ ní àsìkò tó máa fi gbádùn, ó gbọ́dọ̀ gbádùn déédéé. Hmm. Ìyẹn mi pé kọ́ mi, hmm? o ti ṣiṣẹ́ sọ́fíìsì tán, o ti wá délé sí i, mo wá rẹ́dì láti ṣe kíni. I am ready to pamper you silly. Oh my God. Ṣorí gbogbo nǹkan sọ fi ń pamper èèyàn. Hmm. Ṣé oúnjẹ ni? ṣé hot bath ni think about it whatever àti yẹn gangan gangan tó fi ń bọkùnrin jẹ́ gbogbo ẹ̀ ni mo máa fi sú ẹ. oh my god darling do you know one thing i want to be pampered. really. yeah secondly ṣé mo oúnjẹ tí ọkùnrin máa ń fún obìnrin jẹ tó máa ní darling mo ti yó ó ti kàn mí lọ́fun hmm. àfún ẹ̀jẹ̀ lẹ́nu. àbábá yìí sí i. Let's start. I can't wait. Really? Ah, my ọkùnrin dẹ́ bẹ̀rù ọlọ́run ṣá ṣe wo pé tí mo bá kú nǹkan pẹ̀lú gbogbo nǹkan tí dókítà dẹ̀ sọ fún wa torí pé òun ti níyàwó sílé ó wá rò pé ó lè máa ṣe mí báṣubàṣu níta. работы. Oh, let me pussy. wanted to cut the okay no problem no worry Enjoy, ọjọ́ ẹ̀kọ́ ọjọ́ ìfẹ́ ni ìfẹ́ níkà ìfẹ́ ló ṣe mí bó ṣe wù mo ọkọ̀ ìfẹ́ tán mo ti padà sí ibùdó wa dógún. bu síbi sí tọrọ gbogbo nǹkan tó bá gbà la fún mi ò ní ṣe oyún eléyìí o mi tẹ̀ ní ṣe lè this time around. the pick call. Ah, mi ò lè pick ẹ na pick call lórúkọ. kí ló dé ta ló ń pè é. ti ọ́fíìsì pẹ̀lú asọ̀fin. no as in um, ọmọ bí èmi yẹn tí mo kó kó draft uh, nǹkan kan pé tó bá ti ṣe tán kó pè mí sàmà lè uh, bá endorse uh, nítorí ẹ̀ pè mí kò wá ṣerú wá báyìí ẹ̀ kó pè mí. ẹ ti bí wọ́n ló ní kó pè é wọn náà ló fún níṣẹ́ ó lè ti ṣe nǹkan tó ní bó ṣe tán àwàdé ìgbé kó ti gbọ́ tó fẹ́ sọ náà. That no matter how much important, stone project kò lè important tó ẹni bí sẹ́yìn. Láti àárọ̀ títí dọ̀sán, ọ́fíìsì lóhùn, alẹ́ bá iṣẹ́ ilé òkè. Tí ẹ máa dúpọ̀ yẹn pa gan. Okay. wà òkè mi ò máa dọ́dọ̀ ẹ̀ àbí wà kó bá wò lélẹ̀ yìí uh, Can you talk? Uh, somebody help me! Ejo, uncle Ejo ẹ jọ̀ọ́ ẹ wá ẹ jọ̀ọ́ ẹ help me. Ah, hmm. Báwo lèyìn náà ṣe ń ṣe tẹ́ fi gbé ní ẹlẹ́ni báyìí torí Ọlọ́run? Ah, hmm. pẹ̀lẹ́ ó yẹ ṣílẹ̀kùn ṣílẹ̀kùn just wọlé déédéé jẹ́jẹ́ ó yá wọlé ok ló dé ẹ ṣe ọkùn ẹ ṣe god bless you ẹ ṣe. stress o eh? ẹ má gbé gbogbo problem ayé ìsáyà o because life is too short. wà á ti ah no problem. ilé mi ni ó wà ní that next building after that. ok pẹ̀lẹ́ ṣáà tí kì í tó bá ti délé kó ṣáwà kó lọ sùn láìfò láìfò kò lè tí gbogbo ṣe ń tèkẹ́ òòjọ́ o. Ah, excuse me that's my husband hello Ah, um, mo ti fẹ́ ìdílé mo kàn ní small mo wà ní small situation kan ni but mo ti sort everything out o máa rí mi sí i hmm, tí a miss me i love you too darling. okay. àǹtí mi ò tẹ béèrè orúkọ yín. Um, ayọ̀ mi pọ̀ sí ọlá mi pọ̀ sí gbọ́lágadé. Mm. <laughs> ẹ jẹ́ kí n fún yín nọ́mbà mi kí n gba eh. nọ́mbà yín. oh all right um, kí lórúkọ tẹ. oh Yẹ́misí Kúkà ni ma. oh nice name Yẹ́misí hmm. Kúkà. ọlọ́adé máa yẹ gbogbo wa. mo ṣe àwọn náà. pẹ̀lẹ́. mo ń wo mọ́tò yìí náà. ṣé ọkọ yìí ló wà ní orí. yes ọkọ mi ni. Ah. <laughs> Oh, mo ti ṣe ọgbọ. oh cute. mo ti fi Don't bá mi síbẹ̀. Alright, thank you. Yes, ma'am. Rice rẹ̀ we're rèé. Combination to lágbára by a mò ń tà. Ẹ jẹ́ ẹ jẹ́ ẹ jẹ́ Rice ti jiná o. Ìyá Kàbírù, ẹ kú Ah. ẹ kúlé o. yẹ́bi sí báwo ni. ẹ dúpẹ́ fẹ́ẹ̀ta bóò ni. bóò ni ẹ kú ọjà bóò ni ṣó rọjú díẹ̀. bóò ni ṣáájú wa èló lẹ ti pa. wo kò yé mi sí o àbí ẹni pé ń ṣe làwọn èèyàn gbin ráìsì gbin ẹ̀wà gbin iṣu sílé wọn wọn wá lóúnjẹ o kódà kan bá tiẹ̀ gbin ráìsì gbin iṣu gbẹ̀wà ṣé wọ́n gbin búrẹ́dì náà ni wọ́n ra búrẹ́dì kan. so láti ìgbà tí mo ti lọ ẹ tí ì rí nǹkan kan pa. Ọlọ́run èyí wọn bá ráìsì tí mo bu èmi fúnra mi mo jẹ irú rádaràda wo wá lélẹ̀ èmi náà ni mo máa lọ sọ́jà èmi ni mo máa sóúnjẹ nítorí pé mo ní pé kẹ́ẹ̀kan tó oúnjẹ kẹ́ẹ̀ pawó báyìí o tún dífíkọ́tì fún yẹn ẹ̀rí yẹn ṣe. wo ti tú mi o àbí kí tiẹ̀ kí tiẹ̀ ní gbogbo ilé gan sìn. wà yíṣùrù jẹ mi sí i ẹ tẹ́mi ni tẹ́mi ni mo fẹ́ tẹ́mi ni mo fẹ́ máa rán jẹjẹ fúnra mi ni yẹmi sí yẹmi sí òde rọra Ah, kí ló dé tó ń sọ̀rọ̀ sí mi báyìí ẹ́ ah? o ṣàmọ̀ pé èmi náà ń ṣọ̀lẹ̀ ọkùnrin fún ara mi. ẹ ò ń ṣọ̀lẹ̀ ọkùnrin ò ń ṣọ̀lẹ̀ ọkùnrin ló ló wà ń bíbẹ̀ ni mo lọ látàárọ̀ àwọn ẹgbẹ́ tí àwọn ọmọ bá ti wà nírú condition yìí ọmọ máa kẹ́ ni ọmọ máa dẹ̀ ọmọ lọ́ọ́ máa kó wálé fún èmi rìn kiri nínú òrùn ló ń ṣọ̀lẹ̀ ọkùnrin. à ah, ó dẹ̀ bẹ̀rù ọlọ́run ó dẹ̀ bẹ̀rù ọlọ́run Ah, ṣé ṣé ṣé ṣé bẹ́ẹ̀ mi náà ṣe bẹ̀rẹ̀ ìgbésí ayé mi rè ni ẹ àbí torí pé mo fẹ́ gba oyún mo fẹ́ gba oyún tipátipá kí n gba kí n gba oyún lọ́wọ́ ẹ̀ òun kọ́ ló sọ wá dé èrò búkà táwa ta ráìsì tẹ̀wá káàkiri ni ẹ o mọ̀ pé ilé ọlá lèmi náà ti wà kó torí pé mo mo gba oyún ẹ̀ lè dé bá mi o ẹ mọ nǹkan tó ń sọ bẹ̀rù ọlọ́run sórí ni gbogbo ètò ìsẹ nǹkan tẹ́mi ṣàmọ̀ ni pé èmi èmi ò fòṣì ó ti sú mi ó ti sú mi mi ò lè má jẹ̀yà báyìí ah, àbẹ̀wò ni à ń ṣe rádaràda

ẹ ká sọ lé o ẹ ká sọ o. Bísí òtún gbọ́dọ̀ mi fi ọlọ́run bàbá ẹ̀rọ mi sórí burúkú ayé òní bàjẹ́ òòjọ́ dáríjì mi sórí fóyún ẹ̀lẹ́ ṣùgbọ́n màá tún fẹ́ lóyún mi ṣùgbọ́n tó bá ti bẹ́lẹ̀ tó máa fẹ́ lóyún bí méjì sí. Àǹtí. Torí ọlọ́run mo fọ́ mi sẹ̀ ọlọ́run tí máa farọ́ káyé mi lè bàjẹ́. Ẹ káàárọ̀ o. Jọ̀wọ́ jọ̀wọ́ jọ̀wọ́ my dear. Yes, ma'am. Hey. Yes, ma'am. <laughs> choco. jókòó, jókòó. All right, ma'am. I'm sure that ibi tó sọ pé o gbé sí kọ́ ló gbé sí i. bẹ́ẹ̀ta ìdẹ́ ni mo ti rí. Oh, ah, má bínú lọ um, meet Yẹ́misí ìkan nínú àwọn àbúrò mi. Oh. Eh, meet my husband my love Ọlámipọ̀. ẹ káàárọ̀. àbúrò báwo ni o ṣàlàáfíà ni o ẹ pẹ̀lẹ́ kú ọjọ́ mẹ́ta o so that kò ṣe wá máa lọ síbi iṣẹ́ ó ti bàrí kó di presentation ni. yes come on. ó ó tètè wá máa lọ pẹ̀lẹ́jà. Mm. Hmm. you're looking so cute. that's my husband. thank you. ṣé mi ò máa sweat yẹn. o sweat o your kiss was ever. o sweat o your kiss was ever. but mo ń sweat láti lọ. no kó kò wá obvious ó kàn wá elite nervous ní bóyá torí presentation yẹn. presentation ti ọ́fíìsì eh. àná. <laughs> ó máa wà òkè ṣe bí wọ́n ni bí ah. wọ́n ni náà. Mm. Mm. I love you too. o guys. All right. My love. Má pẹ́ o, ó jẹ́ má All right, darling. Whatever. dàbọ̀ sá ẹ wo wá sí ọ̀rọ̀ kan ni mo wá rí yín fún ọ̀rọ̀ ìgbésí ayé mi. àánú. Ah, no rárá sà ẹ̀yin kọ́ ìyàwó yín ni ẹ̀yin kọ́kọ́. ẹ̀yin mi ló ń bá wí. ṣé mo bó ṣe sọ pé òun fẹ́ rí mi fún ọ̀rọ̀ àbí òun fẹ́ rí ẹ fún ọ̀rọ̀ ìgbésí ayé òun bóyá nǹkan tí mo lè dá sí o ṣe nǹkan tí mo lè dá sí ah, o tó bá fẹ́ ní ẹ mo ṣetán láti ah, ẹ ọ̀fẹ́ o ní ṣorí burúkú jọ tó bá ṣe understand <laughs> all right love. okay honey all okay dear oh yeah all right bye mm, i catch it. all right. Uh, my husband hmm. ever so helpful ó like kó máa fún yàn ní advice kó máa sọ̀rọ̀ oríṣiríṣi. dúró ọlámiyí pọ̀ sí àbíkí náà kí ṣé ò kí n ṣe pé mo fẹ́ fi iná sórí òrùlé mi sùn báyìí ṣá ah, mo bu pẹtrol sínú ilé fúnra mi mo dẹ̀ ṣáná sí àbí fúnra mi mo fi kìnìún sínú ilé mo fi ẹkùn sínú ilé mo wá kóṣì jáde mo ń kóṣì lọ ibi iṣẹ́ kí n tó dé wọn ti balẹ̀ ayé mi jẹ́ mẹ́ẹ̀ jẹ́ n kóṣì padà jọ àjọ yanjú ẹ̀ ni má jẹ́ kí ọkùnrin kan ṣe ayé ẹ̀ báṣubàṣu má dẹ̀ gbé ọ̀rọ̀ ọkùnrin láyà ó ti kéré ju kó máa ro ń pa ọkùnrin all the time lọ. kò ní gbọ́rọ̀ wọ láyà kó má lọ ṣe é léṣe. ọ ní kí ló dé kí ló dé. orí fífọ́ ni. ẹ kí ló ṣe. orí fífọ́ ni. kí ló dé kí ló dé tí. kọrin ti wà lórí mi. orí fífọ́ kẹ̀. orí mi ti di kwari o. Ah. wọ́n fọ́ òkúta lórí mi ìṣe ah. dáhùn pé wọ́n park trailers jọ síbẹ̀ tí wọ́n fi ń lòdò òkúta my god. ah pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ ẹ eh, bóyá nítorí pé ò lè jẹun láàárọ̀ yìí ni kò tó lọ. Ah, darling times without number náà mi ò ń jẹun kankan lè ń ṣe mí. ok no problem jẹ́ kí n sáré lọ bẹ́ẹ̀ wá bẹ́ẹ̀ rìn yìí fáwa. ìyá bẹ́ẹ̀ yá bẹ́ẹ̀ ta ìyá bẹ́ẹ̀ ta ṣe ti gbọ́ wo ọmọ tó máa ṣẹlẹ̀ ń ṣe ni kò lọ down down down downtown ni kò wà lọ lọ sísàlẹ̀ títí títí òkè ibẹ̀ ni kò ti bá mi get oògùn because drugs yẹn nìkan ni ó máa ń ṣiṣẹ́ tàbí kó bá mi pe pharmacist ọ̀rẹ́ mi yẹn ẹ̀yìn ká fàtúnṣe. so that kò ní kí n lọ bá fa àná ọ̀bẹ reliever wà nílé àbí báàkì ni gp ìrẹ̀lẹ̀ àwọn òbí pẹ́ lẹ́bàjẹ́ o mà ní sórí burúkú lẹ́bi sí yẹ́mi sọ màá ti fẹ́ báyìí mi jẹ́rìí jọ ọmọ tó wà ní ọmọ ní má má bà nǹkan jẹ́ má má sọ̀sọ̀ kó sọ ẹ má má tẹ̀kẹ́ àmọ́ màmá nǹkan tí mo máa ń ṣe. ẹ so ìwọ ní ìdọ̀bálẹ̀ báyìí o lè máa bẹ̀ ṣe bí òun ojú òun ojú mi nìkan tó ń pariwo mọ́ mi ẹ̀yin lè dọ̀bálẹ̀ báyìí. orí mi ò pé ń gbá ẹyin sẹ́yìn mi ti pé all right now tó bá ti dé sọ pé òun lọ ó gbà. kí ló ṣẹlẹ̀. kí ló máa sọ ẹ̀dá àwùsà ó dẹ̀ ìjàmbá ó dẹ̀ yìí bro lábẹ́ chair ọlójú di ti ọ̀tá mo ti rí. ìwọ tó rí fọ́tò tún torí kodò ẹ̀ bá ti jẹ́ kí n gbígbó abẹ́ wa nà án lọ́lọ́ yà tètè. ọwọ́ mi ń bọ̀ kí ló tún dé tó. ó ti fẹ́ di malaria ni. ọ kò lè di malaria. ọlọ́run má jẹ́ orí typhoid. tètè lóògùn tètè lóògùn kó tó wọ̀ ẹ́ lára jù bẹ́ẹ̀ lọ. pẹ̀lẹ́ sórí ìlú ìbẹ̀dẹ̀ mo rò pé ó ń bẹ̀tà. my dear jọ̀ọ́ má bínú ṣùgbọ́n ṣùwárí ọ̀rọ̀ ọkùnrin tí wọ́n ń sọ yẹn olórí burúkú ni wọ́n olórí burúkú ni wọ́n wọn ò dẹ̀ lè ṣoríire particularly tọ̀dọ̀ tiẹ̀ yẹn tó fẹ́ ba ayé ẹ̀jẹ̀ yẹn ọlọ́run máa ba ayé ẹ̀jẹ̀. àmín jésù bá a. dálẹ̀ kí ló tó ń ṣe báyìí ìwọ ń ṣépè òun ṣe àmì jésù ṣé ó yẹ kí ẹ máa dárúkọ jésù síbi tá a bá ti ń ṣépè ni kódà àkódà sori nǹkan ọ̀rọ̀ tó bá mọ̀ di má máa dá sí tó yẹn o òun fi gbogbo ọkùnrin ṣépè òun fi gbogbo ọkùnrin ṣépè ṣé ọkọ tiẹ̀ ṣé obìnrin lèmi ni. ó kó ẹ jẹ́ kó bá mi ṣépè fẹ́mi ẹ jẹ́ kó bá mi ṣépè dáadáa fẹ́mi. ẹ. o ní ìwọ kọ ó mọ yìí ni yóò rọmọ kékeré yìí káwọn ọkùnrin dẹ̀ máa dìsà pọkàn máa ṣe oríṣiríṣi terrible things. ṣé orí nǹkan kan láyà mi ni tó dẹ̀ ń fọkùnrin ṣépè ṣé mi sí bẹ́ẹ̀ ni ẹ àbí daddy your blessed memory yẹn father in law mi ṣé wọn ń ṣe ọkùnrin láyé wọn ni ẹ darling ṣé orí bó ṣe ń ṣépè yẹn tó bá fura ni ó yẹ kó o mọ̀ o mọ̀ pé mi ló ń ṣépè fún ni ah. ẹ bó ṣe ń ṣépè yẹn fún gbogbo ọkùnrin ọkùnrin èmi náà èmi ló ń ṣépè fún nǹkan tẹ́mi mí nìyẹn pé indirectly èmi ló ń ṣépè fún torí pé ọkùnrin lèmi náà ah má ṣépè má ṣépè wọn àti pé ọ̀rọ̀ tẹ́ ń ṣépè fún yìí ẹ mọ wúlẹ̀wúlẹ̀ ọ̀rọ̀ o mọ wúlẹ̀wúlẹ̀ rọ ó dẹ̀ mọ́ ó lè má sọ bí ọ̀rọ̀ ṣe jẹ́ fún ẹ tán um, darling see sorry jere my sister nǹkan tí èmi ń sọ in particular ni wípé ọkùnrin tó ń ṣépè fún tó ló ṣe nǹkan kan fún ẹ o mọ ipò tó wà níbi tó wà ń sìn o mọ bóyá torí tẹ ló ṣe ń sáré káàkiri bóyá ń ṣe ló àti gba visa fún ẹ sí UK àbí Canada àbí America pé kó o lọ síbẹ̀ kó o máa sinmi o mọ̀ bóyá o ti ń plan fún yín pé fixed deposit kó àdó fẹ́ ṣe fún ẹ jẹ́ pé títí ayé ẹ ò ní jíyà mọ̀ wá máa náwó lọ ni i'm telling you o rẹ̀ bóyá o ti ń kọ́ ilé kan síbi kan fún ẹ tó fẹ́ fún ẹ ó lè jẹ́ surprise package ni má ti ìbínú kọjá yìí sórí kéèyàn lè jọrọ ayé a máa ń ṣẹnu báyìí ni o o ti wọ́ à ń fi ọ̀rọ̀ síkùn bí àgbà o ti yé ẹ èyí ń fi gbogbo ẹ̀bí mo fọlọ́n bẹ́ẹ̀ mo dọ̀bálẹ̀ fẹ́lẹ́ da ẹ̀ torí ọlọ́run mo fà jẹ́ kí n dọ̀bálẹ̀ fẹ́lẹ́ da ọmọ kékeré ni má sọ̀rọ̀ mọ́ jọ báyìí lèyìn ṣe máa ń ṣe tá a bá fẹ́ gbúgbọ́ ayé anyway my dear ṣé gbogbo ariwo tó tún pa yìí náà ẹ́ eh? ah, ó má tún jẹ́ kó rí yẹn máa fọ ẹ̀ sí ni ó ṣe save energy ẹ̀ kò fi kò ṣe fún presentation. fantastic energy saved. Eh, pẹ̀lú ọmọ tó rí ìlú ìwà máa lọ sùn. darling hmm? ọlọ́màjẹ òṣòpó. Ah, àmì ọlọ́run jẹ́ kí èmi dòpò àmọ́ ah, tí ní kó má máa sọ̀rọ̀ bẹ́ẹ̀ i don't like it ó mọ̀ pé mi ò láìkọ́ máa sọ fún mi bẹ́ẹ̀ ṣó le tó yẹn ni. mo bá dìde nsẹ́ kí n tó di ojú ọ̀nà yẹn máa faint. Eh in that case bóyá kí n kúkú pè wọ́n ní ọ́fíìsì kan cancel presentation yẹn fún mi. o ní sori burúkú. ṣé wàá lọ lay down lókè. Ah, ọlọ́run má jẹ́ rest in peace má jẹ́ ń lọ òkè lọ rest ok gbogbo nǹkan tí n bá fẹ́ ṣe jẹ́ máa ṣe ń bí máa rest ń bí wa lálejò ẹ bá lọ tán àjọ bọ́ sókè àlọ́jọ rest. ṣé yẹn ṣáà ló fẹ́. Ah, kò sáfẹ́ kí n lọ fi ṣe é pé bí àti ẹ̀ka. ẹ má sọ̀rọ̀ yín ẹ má sọ̀rọ̀ yín. oh god sidi kí mi dára ire ara ire ni kò fi mi dá ẹlẹ́dàá mi máa lọ. ẹ eh, báwo ni ṣe wà ókè báwo dẹ̀ ni gbogbo Europe. ẹ ah, ah. eh, dúró náà jíde ṣé o serious pẹ̀lú yìí o kí n bá ẹ wáyàwó sílẹ̀ tó ń tẹnumọ́ látọjọ́ yìí ah, ṣé ó wà lọ́kàn tó yẹn ni. Ah, what are you talking about? tó wá pé bẹ́ẹ̀ yẹn ni <laughs> ò níṣòro rárá ṣòro Nàìjíríà tó ń wo ìlú tó kún fún àwọn obìnrin alálùbáríkà ni àwọn tó ń báyàn kalẹ̀ sincerely speaking tó bá fẹ́ one thousand tó jẹ́ olóríire bẹ́ẹ̀ yẹn wá rí mo fi dá ẹ lójú ṣòye tó jẹ́ pé for better for worse dẹ̀ ni. Uh ah. -huh fọkànbalẹ̀ èmi náà kó sí ẹ̀mí ju ti tẹ́lẹ̀ lọ ń sìn. àlàáfíà mà ní gbogbo wa wà àbí ó ṣe ọ̀rọ̀jọ́ rẹ ni. alright ọ̀rẹ́ kò sí wàhálà ọlọ́run aṣọ ẹ̀dí láti àlàáfíà bá mi kí gbogbo àwọn tiwa ní ọ̀hún bẹ̀yẹn àwọn Collie Brooks gbogbo wọn.

kò yẹ kó máa entertain fẹ́ àtọyẹ and I promise you one thing ṣorí tá a bá ti ìjọ ilé kúrò ń bẹ eh, I promise you it will never ever happen again I swear to God. mo fi mí lẹ́jọ́ eh, ẹnu náà ló ní ṣé èyí ló ti máa ń sọ ni wo ẹ̀rù ń bà èmi o. Eh, ìwọ náà má máa bẹ̀rù mọ́ má bẹ̀rù mọ́ kò sí nǹkan kan tó máa ṣe ẹ́ o mọ̀ pé tí àyà jíjá gan bá ti pọ̀ jù, òun gan fúnra rẹ̀ ó léwu and eh, ó lè lọ mú complications wá. Ẹ́n, eh, so má entertain fear kankan, okay? Besides, bọ̀bọ́ tí mo ṣẹ̀ lọ detect ah wow, expert ni tó bá ti di ká yọ unwanted pregnancy kúrò. This guy is good. Wọ́n ló lè yọ oyún oṣù mẹ́jọ tó jẹ́ òdẹ̀ nìkan sílẹ̀ báyìí. So bọ̀bọ́ yìí ló máa ṣe sọ́fọ́kàn balẹ̀. Ok. Ok, c'est bon. Ṣùgbọ́n mi náà kàn ro gbogbo ẹ̀pọ̀ mọ́ra wọn ni pé ẹnu ah, àzẹnu ṣé ó ṣó dáa bí mo ṣe ń fi tèmi disturb tiẹ̀ ṣá. Lọ́nà wa. Yẹ̀mísí, ṣé ìwọ fẹ́ marry ni? Mo fẹ́ marry. If you see a young, cute caring, handsome, and rich guy. ṣé ìwọ fẹ́ fi mí sílẹ̀ ni. not really not really ṣùgbọ́n wọ́n ní tọ́mọdé bá tó lọ́kọ ó máa lọ́kọ I mean just look at it from this way eh, wọ́n ṣẹ́yún èmi dẹ̀ lọ́mọ ṣé ó dàbí pé mo selfish mo ṣe pé bóyá kí wọ́n náà kàn tẹ̀ ní base. Fine, I love you. Seriously, I love you, and you know that. But Shomo, oh, you are not growing younger. Kí ló máa ṣẹlẹ̀ sí èmi àti ẹ marry? Oh, kilo fe fẹ́ ṣẹlẹ̀ sí We still continue, mi ò ní fi Are you sure? Ah, Shomo we be wa tá a pè ni mo sin lọ́lé ọkọ nìyẹn? Ṣé tó bá sin ọmọ lọ́lé ọkọ, ṣé wọ́n máa ń jọ ọmọ sọ̀rọ̀ ni? Wàá ṣe máa tún tẹ̀lé ọmọ yẹn, òye kó gbé ẹsẹ̀ tí ò yẹ kó gbé. I'll still be with you. You won't leave him. I won't. I won't. But bá promise me you will never leave me. Yeah, I won't. Anyway, if I see a man that I can love the way I love you, which I'm very sure it's impossible, maybe <laughs> baby seriously down ibi bẹ́ẹ̀ ló máa sùn lálẹ́ yìí o. ah no no ah má jà ṣe bẹ́ẹ̀ yẹn darling mo mọ̀ pé bí iṣẹ́ mo gbà débi báyìí mi ò dẹ̀ dágbére fún ìyálé ẹ pé mi ní sùn sílé. òun kò sí nǹkan tó kàn mí nínú yìí I've missed you so much mo dẹ̀ ti wà prepared pé I'm gonna be my baby tonight. Uh, so. oh mo lè ṣe ah, orí ẹ̀mí mi lọ gbórí lẹ́yìn. <laughs> ẹlẹ́dàá mi ah! omi dànù agbètúfọ́ irú àpẹẹrẹ burúkú wo nílé ìwọ yọ má dàbànújẹ́ pẹ̀lú ayọ̀ mi ah! ẹlẹ́dàá mi ẹ́. Ah! ọlọ́run ọmọ mílíkì tálejò yẹn rà wá fún mi kọ́ ó ṣe wá jẹ́wọ́ olùṣàkóbá fún mi. Ah! wò rí ah ìwọ Ọlọ́run. hello pẹ̀lẹ́ ọkọ mi níbo lo wà mo fẹ́ kó máa bọ̀ á bá mi ń sìn sìn ni kò sí nǹkan kan ṣáà máa bọ̀ mo fẹ́ rí ẹ ọ̀rẹ́ ẹ̀ tó ra mílìkì fún mi ń jọ sí nǹkan ẹ tún jìjọ wà ní àpò ah, tí ẹ dá ẹ ìwọ sọ fún kó ń bọ̀ kó máa bọ̀ abá mi báyìí báyìí báyìí ẹ mo ní ti fẹ́ sọ fún ẹ ó ṣe a máa retí ẹ. irú àlá burúkú tí mo lọ láyé tó mi dànù tá gbé fọ yìí àpẹẹrẹ burúkú mà ní ìwọ Ọlọ́run kó má jẹ́ pọ́ ọmọ ìtì lọ lóyún kó máa lọ gbèrò kó ń fẹ́ lọ bàá jẹ́ wáyà títí yá adalẹ́kùn kó má bàa bọ́ṣọ yìí lọ́rùn mi. ìmí dára ire ara ire ni kò fi mí dá ẹlẹ́dàá mi máa lọ má fi mí dára tí ó pa mí lẹ́rìn ìmí dára ire ara ire ni kò fi mí dá ẹlẹ́dàá mi máa lọ má fi mí dára tí ó pa mí lẹ́rìn. ọmọ aráyé má ṣe wò mí láwọ̀ sunkún ọmọdé mi ò mẹ́wẹ́lẹ́wẹ́ ọmọdé mi ò mọ̀wé lówe mi ò dẹ̀rẹ́ ní fi hàn mí ká tó sọ pé wọ́n á fi lé mi lọ́wọ́. ẹ jọ̀ọ́ ṣé ẹ lè rán mi létí àwọn advice tí mo fún yín ní last time tẹ́ wá fún procedure lọ́dọ̀ mi. Ah, mo rántí mo rántí díẹ̀díẹ̀ ṣàpẹ́ ọjọ́ ìpẹ́ díẹ̀ ẹ̀kan ní ìka kan try pé kó má lóyún mọ́ for now pé tó bá dẹ̀ lóyún a jẹ́ pé a ṣetán àti àti bí nìyẹn kankan ẹ ṣáà sọ fún pé inú ẹ kó má trọ̀wé inú ẹ kó mọ nǹkan tó má máa jẹ nǹkan kan àbí. madam ẹ jọ̀ọ́ ṣé ẹ̀yin lè ràn mí létí àwọn specific words tí mo lò nígbà yẹn. <sighs> mo rántí ẹ sọ pé i need láti wà very careful pé bí a ṣe ń tọwọ́ bọ kínní yẹn ó ti jẹ́ kó máa wà flexible ó ti ń weak pé ká make sure pé a tamper pẹ̀lú ẹ̀ mọ́. good eh, ẹ jọ sá kí ni nǹkan tẹ wá ṣe níbí. unwanted pregnancy tó wà ní ọ̀nà àyẹ̀kú àwa ṣàbọ̀ṣà. Uh, eh, I'm sorry, sir. I'm not gonna do it. but I can't do it. Why? Torí kò ní wù mí kó jẹ́ pé mi máa fi ọwọ́ mi kọ death certificate madam tí màá fi lẹ́yìn lọ́wọ́ tàbí lọ́jọ́ iwájú wọ́n wá rántí mi wọ́n fi èpè àbí àwọn kankan máa fi ránṣẹ́ sí mi níbi tí ń bá wa. Doctor ẹ disappoint mi ṣá akérètè ń create fear sí ọmọbìnrin àwọn ọmọ kéékèèké tó ń ṣe ń kúrò ní medical schools wọn tó ń bá jẹjú báyìí wọn máa abort lọ ni wọn máa ń fi ṣeré ni bígbà tí ewu àwọn oní tíátà bá ń ṣe rehearsals ló ṣe máa ń ṣe òun lè ń dẹ̀ sọ di kíní ẹ̀dẹ̀ ń pọ́nlé ẹ̀dẹ̀ ń fún ní oríṣiríṣi adjectives kí ló dé kí ló lè tó yẹn. I can't do it sir. You can't do it. I'm said he's not going to do it. Okay. Ẹ ṣé. Uh, yes sir. In your best interest. Uh, mo máa advice pé kẹ́ fi oyún madam sílẹ̀ kẹ́ jẹ́ kí wọ́n bí ọmọ yẹn. Um, gentleman, you are a medical doctor and not a counselor. So ẹ máa advise in nǹkan tí ma ṣe. Tó bá tó àsìkò to ma fún sílẹ̀ tó máa bí mẹ́jọ tó máa call mẹ́wàá ẹ̀yin kọ́ But in sìn I need a ń bọ̀. Òun yokuru. ní kẹ́ yọ koko Wọ́n ní nǹkan tán ní kókó bóbọ̀ kò advise mi pé kí n fún sílẹ̀? Mo ní kẹ́ yọ nǹkan ẹni kí n fi sílẹ̀. Tẹ̀mọ́ lè fẹ́ kẹ́ mọ kankan o. Irú ọlọ́run ọba nìkan ni ò Mr. Bolagade mo lè lọ yọ oyún tẹ̀wọ̀n mo lè lọ yọ lamẹ́ríkà. ṣe kí ni. ẹ mo rí i pé bẹ ṣe dé ẹ dúró ti ọkọ rẹ ẹ kò ni. èmi lọ fẹ. ọ̀gá. àwọn ẹ̀gbọ́n ẹ ló máa lọ àwọn àwọn tó tó mi nílé yín àwọn náà máa lọ fẹ. àwọn breadwinner family àwọn náà máa lọ fẹ. Ah! mo rò pé o forí accident. ni àbọ̀ forí ní injury ni. abọ́ yìí máa stupid kẹ ọ̀dẹ̀ bá síbẹ̀ kó ló máa kó ló máa ṣọ́ géètì tó ń ṣọ́ mo sì máa withdraw ẹ̀ bẹ́yìn ajá tó ń gbìn ló máa ṣọ́ gbẹ̀yìn ayé. Ah, ah, ah, ọ̀gá ẹ má ṣe bẹ́ẹ̀ ọ̀gá ẹ má bínú ẹ má bínú rí pé kí n bínú. lo ṣe mi mẹ́ni tó ṣe mí kọ̀ọ̀pù gbọ̀n fún idiot. kí ló dé kí ló ṣẹlẹ̀ ẹ́ eh? I've been so worried call tó call mi yẹn in fact ìyẹn kò fi mí lọ́kàn balẹ̀ díẹ̀ lásán ni o kí ló dé kí ló ṣẹlẹ̀ sọ fún mi nàún ẹ́ ah ah ọlọ́run mẹ́mẹ́ kí hàn dáràn o mi ò ìsùn bí ṣe wà yìí. ṣáàjì ká máa dúpẹ́ lọ́wọ́ lọ. àwọn olóhùn ṣe òun ṣe náà ẹ kí ló dé. máa dúpẹ́ pé ojú èmi àti ẹ̀tọ́ rẹ̀ aláràtà ló fi ọ́ òun pé bí ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́ yìí hmm. wọ́n máa bẹ́rí àwọn kan báyìí nínú àwọn tá a jọ wà pọ̀ lálẹ́ àná kí ló dé kí ló ṣẹlẹ̀. ó ṣe bí mo ṣe pé àwọn pípọ̀ yẹn pé ok ẹ ti ká pàdé ní club mm-hmm. ká sọ ọ̀rọ̀ meeting yẹn because mi rò pé ó save fún mi láti máa kó àwọn tó kàn sọ̀rọ̀ two hundred million three hundred million kí ni ká máa bọ̀ wá sọ́fíìsì báwo la ṣe bọ̀ tán jẹ́ ni mo ṣe ní òkè ẹ máa bọ̀ ní club àdẹ̀pàdé lọ́hùn bucket ìta ní club yẹn bí n ṣe fẹ́ wọlé báyìí àfi pa pa pa yeah, never in my entire life me ori mo kàn máa ń gunshot ni mi ori, rí rí ah. kò mi darling to bá rí àgbàrá ẹ̀jẹ̀. oh my god. everybody lie down. mo kàn bẹ̀rẹ̀ ni. on the floor. everybody ọlọ́run ló yọ mí. àdúrà tó ń gbà lórí mi ó ń gbà mo fi ọlọ́run bẹ̀ nǹkan tó fi ní gbàdúrà fún mi mọ́ ọlọ́run má jẹ́ kó ṣẹlẹ̀ sí mi. please continue. sori wọ́n kàn lọ lórí mi ní àwọn bíi márùn náà kó bọ́ kọjá wọn dẹ̀ touch me mi ìmọ̀ bóyá bóyá mo disappear kó mi àbí wọ́n kàn fún lórí mi everybody just go and all that. nígbà tí gbogbo kíni yẹn ṣá lọ sílẹ̀ ni bọ̀bọ̀ manager club yẹn ló sáré jáde chairman chairman ó bẹ̀rẹ̀ sí ní gbọ̀n chairman i'm in trouble mo ní it's okay you are not in trouble ah èmi nìkan ló bẹ̀rẹ̀ sí ní gbénu gbogbo àwọn tó wà ń bẹ̀ ó gbé mi sínú mọ́tò ẹ̀ ó dọ̀tẹ́l gbà tó ṣá lọ́jì mi sóòtẹ́ yẹn mo yí ọmọ mi ò kàn tẹ́ mọ́ nǹkan tí mò ń ṣe mọ́ gbà tó dé bí wọ́n ní yẹn mo pé god ìyàwó mi mọ nǹkan tó ń ṣẹlẹ̀ ó ń expecting pé mo kàn wá sí club kí n wá ṣe meeting oh. mi ò máa tí pẹ́ títí di one ah. mo ṣe sọ fún mi pé ṣáà máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àárọ̀ yìí máa explain everything i'm so happy. sweetheart mo ti máa ń sọ fún ẹ mo ní anywhere tí ilẹ̀ bá ti ṣú ẹ bá báyìí ẹ jọ torí Ọlọ́run dúró síbẹ̀ dárọ̀ ọjọ́ kejì ẹ má take everything easy ah ẹ̀mí iṣẹ́ báyìí ó gùn ju ẹ̀mí èèyàn lọ ọlọ́run jẹ́ kí n lose ẹ o sweetie i don't want to lose you i don't want to. i don't want to lose you too. jọ ẹ. Eh? o kàn ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ darling ṣorí ìgbà tí dádì kú mm-hmm. wọ́n fa gbogbo àkóso company yẹn àti lé everything tó ní wọ́n fà lé ẹ lọ́wọ́. yes that's true. ìwọ́dẹ̀ ò pé ọkọ lórí aya ò fà lé mi lọ́wọ́. yes that's true. sọ fún mi ṣé wàá rò pé kò yẹ kí n lo everything tọ́lọ́run fún mi àti life mi láti make sure pé mo sustain company yẹn àti everything tí bàbá yẹn fi sílẹ̀. sweetheart mo mọ̀ pé òun try ó ń gbìyànjú o ó ń gbìyànjú tẹ̀gbọ́n ni ẹ̀ but even at that máa ṣe díẹ̀díẹ̀ máa ṣe díẹ̀díẹ̀ díẹ̀díẹ̀ lè fi ń lulẹ̀ ayé máa ṣe díẹ̀díẹ̀ ìrora ṣe ìrora ṣe ọkọ mi Okay. àti ẹ̀dúpẹ́ pọ̀ wá a máa lọ ṣe thanksgiving o. necessary. a máa lọ sí church a máa lọ dúpẹ́. mo dúpẹ́ mo dúpẹ́ ehm, jẹ́ kí n lọ tọ heater ṣùgbọ́n mi bá ti wá warm wàá lè wẹ̀ wàá relax. ok darling. Eh, màá dẹ̀ ṣoúnjẹ yìí pẹ̀lẹ́ o need kí n pamper ẹ gan lé pẹ̀lẹ́ ọhún pẹ̀lẹ́ i'm so happy to see you. Mm. all right then. Ah, ayé onírọ́ máa ti bàjẹ́ o. Ẹ̀ṣẹ̀ tí mo ṣẹ̀ léni, àwẹ̀ two hundred kò lè tán. Ah, Judas gan ṣe tó yìí, Ọlọ́run. Mo dẹ̀ ń fi bàjẹ́. Tó bá ti promise pé o ní disappoint me. Mm. Oh, òun bọ̀ ń lé weekend. Oh, that's okay. am I expecting? Mm-hmm. Thank you. Same here. Mo down. Okay, I love you too. Okay. Bye. Hello, ọ̀rẹ́. ṣé ọkùnrin dẹ̀ tí wàá tún balẹ̀ sí ń sìn àbí. sórí ọmọ tó ń bá Táyọ̀ pọ̀ ẹ̀ ọmọ alálùbáríkà ni kò ń ṣe ọmọ tí nǹkan fi ń ṣe omi ìṣanwó ó máa gbádùn ẹ̀ gidi ni ok ẹ ṣàfọkàn ẹ then mm, rẹwà kẹ kò rẹwà gbogbo àwọn pictures tó rí ni ló fi sọ pé rẹwà no not at all ṣòro tó bá rí gangan lójú live and direct oh my god then you will know what I am talking about I'm telling you. ọ̀rẹ́ ọ̀pọ̀ ọ̀rọ̀ kágbọ̀n láfẹ́ ló máa ń gbé lọ ok eh, ìwọ dé náà tó bá dé eh, wà wá fojú ara ẹ̀ rí ṣùgbọ́n ọlọ́run aṣọ ìdílé láyọ̀ tàlàfíà all right ẹ ṣe take care bye. appreciate that. Thank you. You're welcome. But ẹ̀rù ṣì ń bà mí o. Mm-hmm. Kí ló ń bà ẹ́ lẹ́rù? Oyún inú mi. Mo ti sọ fún ẹ pé kò fọkàn balẹ̀, ok? Tí um, bàbá dókítà ọ̀rẹ́ mi tí mo ṣe discover yẹn tó bá ti dé láti Abuja first thing tá a máa kọ́kọ́ mú gbọ́ nìyí. Ok, so that you be free. Hmm? Ok. Mm. All right then. ṣé. Yeah, jẹ́ kí wọ́n lọ drop ẹ sí really. Baby girl, kí ni nǹkan tó difficult nípa tí bọ́bọ́ ẹni kò ṣe? Hmm? This guy loves you. Ó nífẹ̀ẹ́ ló ṣe ń ṣe gbogbo nǹkan tó ń ṣe fún ẹ. Ọkùnrin mélòó ló lè ṣe fún yàn? ó hmm? ti ẹ̀ dúpẹ́ lọ́wọ́ náà pé kò já ẹ sọlọ́pọ́n. I still love Olamiposi. Yeah, yeah, yeah, yes, you still love him. Gbogbo èèyàn náà ló mọ̀ ọ́n. Why don't you transfer the same affection you have for Olamiposi to Jide? You might love Jide more than you love Olamiposi, you know. Mm? Yeah. tó bá ti ń wọ ẹnu sẹ́gbẹ̀ẹ́ báyìí it's always something else this is a big opportunity baby girl But boy, love ẹ i mean love ẹ ló ṣe ṣe nǹkan tó ṣe eh? tí o bá dẹ̀ trust this new guy it's not good to introduce you to him hmm? let's give this a try i'm with you trust me i'm with you baby girl hmm? i'm with you. àǹtí. ah kilo ló ṣe yín why ten sound by? I'm mi yamani. yá mà call number or call kọ́ nọ́mbà ọkọ oh okay ma'am, come right away. okay mama expect it. o ṣé o ṣé mo dúpẹ́. marry me, Yemisi? Yes! That's my question to you, Yemisi. Will you marry me? Please. Yes. Yes! Yes, I will. She said oh, yes! she said yes! Congratulations! yeah, <laughs> congratulations. Thank eh. you. <laughs> congratulations. I'm so happy. Thank you very much. Yeah, dream come true. Yeah. cool <laughs> there. Congrats. Thank you very much. Oh, ẹ jẹ́ kí a pop champagne sí ilé because nǹkan ayọ̀ ni. Yeah. Just <laughs> uh, right. Thank you. and uh, for you and uh, him. <laughs> Orí ńlá Yeah. Because I'm so happy deep down. oh. Thank you very much. Ah! No, no, no, no. <laughs> Everything back, yeah. Uh, you know, <laughs> and oh, you could you know me, Joe. You know? She, uh, she's so wonderful. See, oh, you know, to the newest couple, okay? Don't are let's see, uh, registry or whatever. I'm gonna say to the newest couple, oh, and uh, <laughs> good. Oh, yeah. Congratulations. Thank you very uh, much. congratulations. Thank um, you very <laughs> much. congratulations. Ah, yeah. Yeah, to uh, the newest couple. Mm. Uh, Ayọ̀, Ire, ọmọ aláyọ̀, ọmọ rẹpẹtẹ tó pọ̀ bí yanrìn etí òkun. <laughs> Ẹ̀mí mi yọ Ọlọ́run kó fi jíǹkì ìbejì like. Ibeji raise to power fifteen, making 30. <laughs> Just that. Yeah. <laughs> <laughs> Special one, please. Special one. Please. Oh, yeah, yeah. Thank you, darling. Mm. dára tí ó pa mí lẹ́kún. Ara ire ni kò fi mí dá. Fi mí dára ire ẹlẹ́dàá mi. Ara ire ni kò fi mí dá. Ayẹ̀mọ̀ kò mo ti sọ fún ẹ pé ẹni tó bá mọ ibi tọrọ máa wo sí ọ̀tá ọlọ́rọ̀ ni come come so what next now. ó ní pé ká lọ sí registry then after kí n máa púpọ̀ ní. congratulations congratulations again wow so what are we going to do now ṣọlá mi pọ̀ sí oní máa wà jealous ṣá. ọlá mi pọ̀ sí. 嗯呀。 he's been so supportive but money problem kan. Kini, ni kí tún ni problem. bẹ́ẹ̀ mi ò dẹ̀ lè gbọ́ ọmọ bá fọ̀ṣùn. yẹmísì tábà pẹ́ lórí emekemi èṣekéṣe a máa báyàn bẹ́ẹ̀ o jáwọ́ kò ná eré kéré eré àkèrè ni ṣé bí wàá dẹ̀ lọ yẹ ilé epo wàá dẹ̀ ní oyún ti jíde fún kí big deal. Ah, wọ́n ní ti dókítà wá fún mi kan. gbàgbé ti dókítà yẹn jàre ó ṣe gba jésù ni tó má ṣe gba jésù wọn ṣòro mọ́ i'm telling you mo ní ọ̀rẹ́ kan oyún mẹ́sàn-án ló ṣẹ́ one two three four five six seven eight nine first child ẹ̀ ìbẹ́ta ló bí ah, mo púpọ̀ kan fún ẹ̀rì ni. inú àṣẹ tèmi náà bẹ́ẹ̀. lágbára ọlọ́run má bẹ́ẹ̀ ṣe bébí ṣàwà. àmín. i'm telling you i'll be so happy. hello doctor ìgbà wo ló fẹ́ dé náà ẹ́ ah, máa bọ̀ títí máa bọ̀ jẹ́ ká ṣe nǹkan tá a máa ṣe má jẹ́ kó ọmọbìnrin dá mi rú no you don't understand bó ṣe ń gbẹ́ sí i bẹ́ẹ̀ náà ló máa máa gbọ́ sí i just come and do it and do it fast. Ah, ó máa máa pè padà ṣùgbọ́n ọlọ́run aṣọ ìdílé àtàlàfíà. kí ló ṣẹlẹ̀ kí ló já ẹ láyà tó yẹ. Ah, bó ṣe ṣílẹ̀kùn olé lójijì yẹn mọ̀ kó máa já mi láyà náà. ṣé wọ́n fi kọ́ pamọ́ fún mi pé wọn náà fi fún ẹ ó yàgò jẹ́rọ wọn náà normally ká ní òun bọ̀ ẹ́ bí kò máa kọrin bí kò máa ṣe nǹkan kan ẹ̀ tó kàn jáwọlé lójijì so it's a natural thing. ìbò èmi àti ẹnìkan láwa ló lè nà so yẹ kó ti expect pé mo lè spring up anytime. Hmm. mo ti wọ anyway uh, jíde ní kí n máa kí. owó jíde ló ń bá sọ̀rọ̀ hmm. ẹ ò dẹ̀ gbé padà kó ní mo ti débi kò jẹ́ kí èmi náà kú. Uh, jíde ìyàwó mi ní kí n máa kí ẹ o. ẹ ẹ o pé kọ́ padà kó jẹ́ kí mi bá a sọ̀rọ̀ ó ti pẹ́ bá Jídé sọ̀rọ̀ náà mo fẹ́ bá Jídé sọ̀rọ̀ kí ni. bọ jàgòjé kò ṣeré o ah, irọ́ irọ́ ah, kò sí o má ṣe bẹ́ẹ̀ rí ma ah, a ṣe é wọ́n dòwò bọ irọ́ irọ́ má ṣe. <laughs> Oh my God, I'm so happy. Really? Yeah, thank ah, God. Thank God. Well, kí ló dé tí wọ́n ṣe sọ thank God? Ah because i'm just happy with you because inú mi ń dùn tí má dẹ̀ ti ń rojú ẹ̀ báyìí mo mọ̀ pé kò sí ìbànújẹ́ kankan fún mi mọ́. wow that's true. torí mi ò ẹ́fà rò pé èmi náà máa rí ọkùnrin tí màá máa pè ní ọkọ tèmi. really tó máa jẹ́ ọkọ fún mi yẹn oh. pẹ̀lú nǹkan tójú mi ti rí. <laughs> ọlọ́run ti gbàdúrà ẹ̀ mm. sincerely speaking èmi gan ni inú mi dùn jù. Mm. èmi ló yẹ kí n gbàlù kí n máa jó non-stop nǹkan tójú tèmi náà rí òkèèrè ṣe bí mo sọ fún ẹ mo sọ nǹkan táwọn obìnrin fojú mi rí nílùú tí mo wà ń bẹ̀ yẹn mo sọ wọn fojú mi rí rédè rédè you know mm. now I found you you are a gift from God to me mm. so I'm, I cherish that so much. <laughs> thank you darling. <laughs> You're welcome, darling. Mm. <laughs> yeah so now sweetie let's talk about your business okay. Um, èló ló máa need láti fi bẹ̀rẹ̀ business in Dubai yẹn because I want you to be like, uh, going and coming you know engage yourself start work. ọkọ mi mo ti sọ fún ẹ pé iṣẹ́ ìyọ̀kan ṣoṣo ló wu ọlọ́run ẹlẹ́dàá mi láti máa ṣe kò dájú wípé kí n máa tọ́jú ẹ̀ kí n máa sọ fún ẹ kí n oh. dín ata sí ẹ lẹ́nu kí n dẹ̀ tọ́jú nílé yìí. <laughs> iṣẹ́ ẹ̀kọ́ tó wẹ̀rẹ̀ dà mí nìyẹn. how sweet that's good that's good <laughs> eh, ìyẹn ah, inú mi dùn láti bọ̀ yẹn kò dẹ̀ ṣiṣẹ́ tó tó yẹn yìí nà. salary yẹn dẹ̀ máa ń pọ̀ ju ẹni salary lọ. wàá gbà both in cash and in <laughs> oh, kind. oh oh thank you very much. yes darling. sori iṣẹ́ tó fẹ́ ṣe yìí òun mm. ló máa ń jù. yeah of course salary yẹn máa fat gan. ah definitely. bó ṣe ń gbá nǹkan ṣe wa máa gbá <laughs> nǹkan yẹn. ṣé wàá rí nǹkan yẹn wàá wá ṣe débi tó máa lápẹ̀rẹ̀ mm. i mean tó ah. ṣe dé level tó wá fún mi ní ọmọ ọmọ olóríire ọmọ alálùbáríkà kò bá jọkùnrin kò bá jọbìnrin sóde first one tó bá drop by honestly ten million naira fixed deposit for you yes tó bá tún wá go further àtọ́lọ́ ń bless ẹ tó lọ ṣe first one yẹn ní ìbejì ah, kó tó wá lọ́jọ́kùnrin méjì ah, in fact forty million naira fixed deposit straight up. Hmm? <laughs> ìyàwó mi ti ń forí calculate bó ṣe máa gba owó yẹn lọ́wọ́ mi <laughs> ọlọ́run máa ṣe èmi náà wá lọ ṣiṣẹ́ takuntakun <laughs> máa ẹ̀ ṣọ́ pé mo san forty million yẹn tó kà sí jẹ́ bèjì ọkùnrin yes it's good yeah. it's very good you are gonna start the work from now mm. I'm not bẹ̀rẹ̀ ṣe bye bye eh, eh, yeah. that's good come on. Mm. yeah. Uh. Um, but uh, baby, yes, dear. o ti gbàgbé àwẹ̀ àtàdúrà tí mo sọ pé mo fẹ́ ṣe fún for two weeks. yes, yes. I see. Ah, I need better sharing it. Um, okay, I'll wait. All Thank for me, darling. I know. Yes, You're welcome, my sweet. Oṣé mm-hmm. <laughs> dear, God bless you for me. Amen. Ọlọ́run ní yà wá. Thank you sí wọn rẹ ó ti wà òkè ohun tó kàn máa ṣẹlẹ̀ ní tó bá ti délé kó relax dáadáa then àwọn oògùn tí mo kọ fún yẹn kó make sure pé òun lò as prescribed so kò sí problem. o ah, ṣé mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀ i really really appreciate you god bless you eh? ẹ ṣé gan ẹ ṣe àdèlè máa lọ sìn. of course ẹ lè máa lọ. Eh, ọlá jẹ́ kí n tẹ gist nípa club ọ̀gbìn fún ẹ sódà àti bẹ́ẹ̀ ọ̀nà tẹ̀lé jẹ́ e wa. Eh. Eh, but ọ̀rọ̀ ọkùnrin ni o ah, ẹ má bínú ọmọ sọ. Eh. pẹ̀lẹ́. wọ́n á wà relax ní ká ṣùgbọ́n. ok ọbẹ̀ ta pẹ̀lẹ́. Ah, èmi tí mi ò ń ṣe dókítà wàá ṣe wá jẹ́ club yìí. ọ̀rẹ́ kò ń ṣọ̀rọ̀ club kankan mo kàn mọ́ mọ́ sàn yẹn kí mi fẹ́ kí léde ẹgbọ́n kan ti fẹ́ báyìí sàn yẹn ọ̀rẹ́ ọ̀rẹ́ lèmi àti ẹ̀ mi dẹ̀ fẹ́ kó parọ́ fún mi lọ́nà á tó ẹ̀mí lò tí o ti ṣe ń fún gẹ̀yìn náà. Ah, ah. ṣé òun dífà ni àbí báwo ni wọ́n ṣe mọ̀ pé wọ́n ti ṣẹ́yìn fún rí. Ah, ọ̀rẹ́ ọ̀rọ̀ àná ṣàbẹ̀ kò ṣe tèmi nìyẹn á tó ẹ̀mí lò ẹ̀mí lò tí ọmọdé ti ṣẹ́yìn fún ẹ. kí n máa tàn ẹ́ o kí n máa tàn ẹ́ ẹ̀nu gẹ́gẹ́ bí ọ̀rẹ́ sọ̀rọ̀ ẹ̀ mm, tí mo bá ka ilé tí mú iṣẹ́ directly tí ò ń ṣe ètò lọ ṣẹlẹ́yìn mi tí mi ò mọ̀ sí ó dàbí ẹni wípé ẹlẹ́ẹ̀kẹfà ni what ẹ̀mẹ́fà ọlá ẹ̀mẹ́fà mo ṣẹ́yún fọ́mọ ọlọ́mọ lẹ́ẹ̀mẹ́fà ó dẹ̀ bẹ̀rù ọlọ́run anyway i am sorry to say this bó ṣe wà yẹn kò lè bímọ mọ́ bẹ́ẹ̀ ni wọ́n bẹ̀ ti damage yé ó dàrú àmọ́ ah, ṣe bẹ́ẹ̀ ni fún mi kí n tèmi wẹ̀. àti ah, ti gba mú ní o. wọ́n ti wọ́n ní délé àbí. Ah, o lè understand òdèjọ́ bá mi wá nǹkan ṣe sí i. Eh? ṣé wọ́n máa ń rèpẹ́ ẹ̀ ni àbí ó jẹ́ aṣọ tó ya dẹ́gbà lè rán padà. Ah. ṣé wàá gbọ́ kò ń ṣe pé kò lè bímọ mọ́. anyway ọ̀rẹ́ ọ̀rẹ́ àmàlà lẹ́tà ṣe ti gbọ́. ó lé mi jáde nìyẹn. ó lé ẹ at least ọmọ abẹ́ tiẹ̀ náà. Hmm. Hmm. a l r i g h 我先 just shut up àbígbà tó báyé mi jẹ́ kí n máa ṣe single mother ó ní rárá àbígbà tó báyé mi jẹ́ ó fi selfish interest tẹ ó fi báyé mi jẹ́. ẹyẹ mi sì máa gbọ́ máa gbọ́ máa gbọ́ jọ. kò sí kankan tí mo fẹ́ gbọ́ kò sọ̀rọ̀ tó fẹ́ sọ fún mi I hate you I hate you. <laughs> má wọrí Oh shit. action má gbàgbé nǹkan tí mo sọ fún ẹ tó bá ti fẹ́ súnmọ́ ẹ tó lóun fẹ́ bẹ́ẹ̀ ní àjọṣepọ̀ má sọ wọn bó ṣe prayer ọlọ́sẹ̀ méjì fún láàrin ọ̀sẹ̀ méjì yẹn àti wọn bá ṣe máa yọ ọmọ náà kúrò á láǹfààní àti máa bẹ́ẹ̀ ṣe lọ́kọ̀ọ́láyà. màá bá mi bá sọ̀rọ̀ ẹ ọ̀rọ̀ ẹ ò máa yé mi ọ̀rọ̀ ẹ ò yé mi rárá ìrònú ni ṣá ìrònú ní gbogbo ìgbà òun ò lóyún òun ò bímọ èmi yìí mi complain yìí mi complain fóun fúnra ẹ ká má ti wá sọ pé mo complain fẹ́ lómìn ẹ bá ń bá sọ̀rọ̀ kó má fi ìrònú parẹ́ sí mi lọ́rùn kó má ṣe rẹ̀ léṣe o. jíde tí kò bá dùn ìwọ ó ń dùn èmi àǹtí after how many years of marriage àgbà ni mò ń dà lọ yìí tó bá yá ń sìn àwọn fámìlì wọn adé ọmọ ní ìyàwó ò tí bímọ látijọ́ yìí pack your things and go i'm tired. àbúrò mi kò dẹ̀ rí bẹ́ẹ̀ o ìwọ gangan ló ń rò bẹ́ẹ̀ yẹ́à ọmọ ọdún mélòó ṣì ni ẹ́ ọmọdé ṣì ni ẹ́ nà àti pé kò sí nǹkan tọ́lọ́run ò lè ṣe moreover ó yẹ kó máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fúru ọkọ tọ́lọ́run fún ẹ because káláwọn families mi ni a year just a year into the marriage wọ́n ti fẹ́ fòrò ẹ̀mí yín ah wọ́n máa ní òbí mọ̀ o wọ́n máa ó mọ̀ wọ́n máa ṣe wọ́n máa ránjú wọ́n máa ah just be grateful. Hmm. Ah, àbí o àbí o hmm. ah, ah. ọlá mi bọ́sì bọ́sì dá sọ́rọ̀ tó wà nílẹ̀ yìí bọ́sì kí ló ń rò ṣé èyí tá à ń sọ yìí o. ó rọrọ ọ́fíìsì ní iṣẹ́ ti pọ̀ jù. ṣé ọ̀rọ̀ tí bí tá à ń sọ ọ̀ ṣòro imagine tẹ̀jẹ̀ jíde yẹmi senior ni òun fúnra ẹ dẹ̀ mọ̀ pé ń ṣe lòun fi ayọ̀ pa ọlọ́run lára ah, ọ̀tọ̀ ni ah, ah. kí ló fẹ́ máa ronú fún kí ló ń rò ẹ́ nínú sọ fún mi ẹ́ o mọ̀ pé nǹkan tí ò tó lé ni ó ń bọ̀ wá ṣẹ́kù lọ́la òjò tó dẹ̀ wá ń ta yẹn ó táṣọ gbẹ fọkàn ẹ balẹ̀ hmm? àwọn bàbá ọkọ ẹ náà rẹ̀ wá tá a máa gbọ́ ọmọ ẹjọ́ lélẹ̀ ok and uh, fortunately ẹ̀yin méjèèjì lẹ wà okay medically. nǹkan tó ń fè mí ní confidence nìyẹn gbogbo test tó yẹ ká ṣe gbogbo ẹ̀kọ́ tíwátà láti ṣe nǹkan adé wa okay we are both good so what's the problem. àbí àdúrà ló yẹ kẹ́ máa gbà kò yẹ kẹ́ máa bẹ̀rù rárá. <laughs> èmi kúkú ń gbàdúrà mò ń gbà takuntakun ní gbogbo ìgbà mi ò fi gbà kán dákẹ́ àdúrà. good that's good. ẹ ṣé gan-an ẹ ṣé mo dúpẹ́ ẹ wo ṣé wọn oníjọ̀gbọ̀n kọ́. ẹ ó mà ti lọ sí school. Ah, ó fi ìpátá jọ bàbá ẹ. really. <laughs> bọ̀bọ̀ yìí ó ń ṣe ìpátá jù ṣe rí nígbà tí a wà irọ́ irọ́ má sọ débẹ̀. <laughs> ẹ jọ sọjà èmi fẹ́ gbọ́ o. kì má sọ. ẹ má sọ eh? ẹ má sọ bá a ṣe máa lọ ń da igbá egbò eh, màmá nù. <laughs> Oh my god. Nasaan siya ka, Jen? Kuya, bro, tsaka jolo. Ah, macho ko rin. Thank you very much. Mobile, mobile, pasigil. Go, Jesse. iṣẹ́ ńlá ló gbélé mi lọ́wọ́ yìí moreover iṣẹ́ mi ò gbà mí láyè kí n máa parọ́ rọ́bà yìí táṣìírí bá lọ tú láti ọ̀dọ̀ ọ̀dà dọ́kítọ̀ ńgọ́ kí wá dàbí ẹni tí ò mọṣẹ́. Ah, ṣe ìjọ torí Ọlọ́run má jẹ́ kojú tì mí you are my last hope. ọlá nǹkan tó kàn ń sọ náà ni àmì last hope kí n bọ ẹ láṣìírí ewu oró ti mi ni àti pé kí ni ìdánilójú pé ọkọ ọmọ yẹn máa tẹ̀lé ọmọ yẹn wá síbi. Ah, ṣe bóbìnrin ni obìnrin ló lè ti lọ́wọ́ náà tó bá ti di ẹkún sísan ìfihàn lè fi gbére á mọ̀ pẹ́ débi. ó ó máa lo ète mu wá síbí àbí. á dàgẹ̀ débi. tó bá ti wá lo ète mu débi tán kẹ́mi ṣàkàn parọ́ fún pé ìyàwó ẹ̀ wà mẹ́díkálì òkè tí mo dẹ̀ mọ́ pé kò wà mẹ́díkálì òkè ń gbọ́ ẹ ti damage àbí bẹ́ẹ̀ kọ́ má tún padà sẹ́yìn ọ̀rẹ́ jọ torí ọlọ́run ẹ tọ́lọ́run dẹ̀ tiẹ̀ bá mi ṣe tí ọmọ yẹn tiẹ̀ rí ọkọ̀ kan fẹ́ ò dẹ̀ jẹ́ ó máa bá gbèsè ayé tiẹ̀ lọ kébì náà tiẹ̀ lè free. mo ti gbọ́ ọlọ́wà fún wa ṣe. ọlọ́wà fún wa bó ṣe. ṣe gan thank you so much. o ṣe o dúpẹ́ lọ́wọ́ ẹ so bó bá ṣe máa jẹ́ get a sọ yòókù lórí fún un. alright o okay. yes darling. Alright there. Alright love. Take care of yourself. Eh? You too. Yeah. Bye. Mm. Okay. I love my baby. Love you too, there. Bye. See you later. Bye. okay? Ah, mother, mother, calm down. Ah, are you me? Ah, ah. Yeah, come in. Come in. Yẹ́ mi sí. Mo mọ̀ pé màá padà wá. Kí ni mo lè ṣe fún ẹ? Ó dé ìjọ, ìṣàánú mi ìjọ ẹ̀pá sílẹ̀ má pa mí síta ẹ má tún àṣírí ẹ̀rọ ọmọ bí mi fọkọ mi ẹjọ́ ẹjọ́ torí ẹ̀ mo ṣe padà wá yóò ní bàjẹ́ ẹni sórí burúkú ilé yóò ní dàrú ọ̀nà yìí iṣẹ́ yóò ní díṣe ju ẹ ṣàánú mi ẹjọ́ ọdún. àmọ́ before anything mo fẹ́ sọ ìtàn kékeré kan fún ẹ mẹ́wàá ìjókòó. ah rárá ẹ má jẹ́ ìjókòó ìjẹ̀wà. a ní kó jókòó. ah okay. ṣorí gbogbo nǹkan tó bá wa pátápátá ló yé mi. Ah, ìgbò dọ́tò ẹ̀jẹ̀ púpọ̀ yanjú tó lọ́rùn jọ. ọ̀rẹ́ balẹ̀ sẹ́ ṣorí ìtàn yẹn náà kó lè dáná mi ṣorí àwọn ọmọ ọkùnrin méjì kan wà ọ̀rẹ́ ni wọ́n ọ̀rẹ́ kòríkòsùn ni láti kékeré ìkànnì olówó ìkànnì ọ̀tálíkà ṣòdìgbà tí wọ́n wá dé final year èyí tó jẹ́ ọmọ tálíkà yẹn bàbá àti màmá ẹ̀ kú dẹ̀rẹ̀ pé tẹ́lẹ̀ náà tálíkà ó ń gira ó ń gira ran lọ sùkúl tẹ́lẹ̀ ni kò wá sẹ́ni tó tiẹ̀ máa wá sponsor ẹ̀ mọ́ rárá ìjọba tọmọ olówó ti bí yẹn ṣe di only car tó ní tó fi ń ṣe fújà ní sùkúl ṣùgbọ́n tí mo fújà káà tó fi ń ṣe ọmọkùnrin láàrin campus ó dẹ̀ lọ tà ó dẹ̀ kówó ẹ̀ ó kò fọmọ tálíkà yẹn pé kó fi parí ìwé ẹ̀ kóun náà lè jẹyàn láyé ọlọ́run ẹ̀ bá ṣe ó parí ìwé ẹ̀ of which ọmọ tálíkà yẹn medical student ni ìjẹwà mọ ọmọ olówó náà babájídé ọkùnrin of which ọmọ tálíkà ọ̀hún èmi olúwaṣẹyẹ ni. Eh. Eh. now tell me tó bá jẹ́ wọn kan àti pé sórí iṣẹ́ wa yìí kò fààyè gbà mí láti tú àṣírí anybody medically síta ó ti fà fún pé gbogbo nǹkan tó ń ṣe mi ò lè sọ fọ́kọ ẹ̀ ìmùlẹ̀ ọ̀rẹ́ náà dẹ̀dẹ̀ rẹ̀ kò lè jẹ́ kí n parọ́ fún ọ̀rẹ́ mi sórí pé mi gan wà ní tight corner yẹ́mi hmm, sí sórí n fẹ́ bẹ́ẹ̀ lẹ́dẹ̀ẹ́ kan nǹkan tó wà lẹ́yìn ìwọ náà lè yanjú ẹ̀ mo fẹ́ tó kó délé pé ọkọ ẹ̀ kó jẹ́wọ́ funfun rárá ẹ̀ mo dẹ̀ mọ̀ pé lágbára ọlọ́run á gbọ́ ṣòyí tó bá tún jẹ́wọ́ fún yẹn á tún lè rọ̀ lọ́kàn ẹ̀ jókòó gbọ́ láti tà lọ ṣòyí tí bọ́ tó bá délé sọ fún ọkọ báyìí báyìí báyìí ló ṣẹlẹ̀ sí ẹ̀ mo mọ̀ pé aṣíjú àníwò ẹ̀ má jẹ́ kó tẹnu tèmi jáde ṣòyí tí bọ́.

kí ni ìtumọ̀ owó lè tún ṣe. kò dẹ̀ ní yẹ fọ̀rọ̀ tó sọ yẹn. lẹ́nu ẹ a lámì pọ̀ sí mo gbé gbogbo ọkàn mi mo gbé lé ẹ mo trust ẹ aṣọ kì í ṣe yẹn ẹranko ni ẹ ẹ ìwọ wa mú ẹ́ńjìn tó ti lò tó ti knock tó ti ṣe ṣàkàṣàkà ó wá gbé fún èmi kí n fi ṣe ìyàwó a pọ̀ sí ọlọ́run máa dà fún ẹ yes. jíde kò dẹ̀ rí bó ṣe sọ yìí àkọ́kọ́ mi ò tí ì lọ́mọ ẹ bàjẹ́ tó bẹ́ẹ̀ ẹ́ńjìn ẹ ò tí ì knock kí nǹkan ṣì wà lára ẹ ìyẹn ní kejì oore ni mo fi ṣe fún ẹ wọ́n ní kò fi ṣe èmi lóore pẹ̀lẹ́ mr ṣore ṣore o ṣore anything bó ṣe sọ́nà mo ní kí n fi ṣe é lóore kò jọ ẹ́ lójú kò lè jọ ẹ́ lójú báwo ló ṣe fẹ́ jọ ẹ́ lójú nígbà tó yẹ pé nínú ìran yín ló wà kẹ́ máa ṣòṣì bí bàbá ẹ bó ṣe mú ìyàwó ẹ̀gbọ́n ẹ tó fún lóyún nìyẹn kó tó di pé yẹn bímọ ẹ̀sìn tó bí ọmọ náà tó wá gbọ̀nà ọ̀run lọ kò lè jọ ẹ́ lójú òṣì lẹ́yìn ṣe níran yín mi ò mi ò wà surprised. so Bọ́bájídé ó túmọ̀ tán níyàbí. yà yeah ó ti mọ̀ tó ti máa rọ́bá ok fine ìgbà tó ti wá mọ̀ pé nǹkan tó ṣẹlẹ̀ mọ́ fẹ́ kó ṣe worst thing tó lè ever ṣe láyé ẹ̀. èmi èmi pọ̀ sí máa jẹ́ kó mọ̀ wípé ẹran tá a bá fà tá a fà tí ọjà òun ló ń pè nọ́mọ̀. Babájídé máa jẹ́ kó yẹ pé nǹkan tí bàbá fi ju ọmọ lọ kò ní fi hàn. ok máa jẹ́ kó mọ̀ pé mo mean business. máa fi ìwọ fọ́ orí ẹ̀ dànù ìwọ ayé òdẹ̀ nìlá má bá mi fà lọ́rùn. Ajayi Jide Jide Jide ní fọ́. You are allowed really. Eh? Ṣé yìnbọn fún mi ó pa Hello, Jídé. Báwo ni ṣe wà okay? <laughs> Ọ̀rẹ́ mi mo wà pàjáre ìwọ ńkọ́. Mm, I'm fine too. Ẹ mo kàn ní kí n pẹ́ kí n gbóhùn ẹ náà ni. Ah, thank you very much. Yeah, máa rí a máa ríra ní club tó bá di weekend. Ẹ wo, mo ṣe ṣetán lọ́fíìsì mo fẹ́ máa lọ́lé ni. Ah, èmi dẹ̀ ti délé already. Oh, fine, fine. All right, all right. O ṣe gan. Bá mi kíyàwó àtọmọ yẹn. O ṣe kò take care. Bye. All right. Ẹ lè bẹ̀ta bẹ́ẹ̀. Ọlọ́mọdé arógún bọ̀ wọn. <sighs> Petro, ọmọ tí mo wá ń dúró dè síbi báyìí nǹkan tí ń fi sùn lo Ẹ wá, tí mo bá ní kí n pe ọmọ yìí sìn, kálẹ̀ gbé ọkọ ẹ̀ ló lọ wà ńkọ́? Tó wá rí kọ́ mi pé. Pe èmi ni mò ń pè ṣé kò ní sọjí báyìí pé kí ni reason tí mi ò ṣe gba fóònù òun kí n báyàwó òun sọ̀rọ̀ ah kí ni gbogbo ilé báyìí ó ah, yẹmi sí ṣe kí a ó má bọ̀ jẹ́ àyànjú gbogbo wàhálà yìí o ah, àwọn àbí báyìí sìn à five minutes abẹ́rẹ́ sí ńlá làwọn yìnbọn fún yàn ẹ́ ah, tí n bá máa sun twenty minutes àfi kí n dẹ̀ máa lára àwọn yìnbọn fún mi mi ìgbàyàwó yẹn o àfẹn tí mo fún níyàwó ló kù o mi ò gba ìyàwó yẹn o kí ẹ má fi bàn wèrè lé mi kiri o. kí lójú tó ṣe báyìí náà o yé mi sí ṣé o fẹ́ kó bá mi ni ṣé o fẹ́ kó bá ní for now kò máa wà sínú ilé mọ́ a máa sort out everything lọ́wọ́ ti fẹ́ níyànjú náà. ẹ so kémi má wá sílé tiẹ ìgbà tí wọ́n bá ayé tèmi jẹ́ tán wò mọ̀ oyún mẹ́fà ọ̀tọ̀ọ̀tọ̀ ti ṣẹ́ fún mi mi ò lè bí ọmọ mo ń sọ fún mi pé. lórí ìṣòro bí ètò máa ń láìpẹ́ kó kọ́ flashback kó kọ́ máa flashback ọ̀nà tó ti kọjá nìyẹn má tó máa padà sórí ẹ̀dá ṣé gbà tó wá tó tó dé ń sìn tó lọ ṣó fẹ́ lọ́ bá ń bẹ Eh, ká lè mi tuntun gbígbẹ́ dùn wá kí kí máa mú ẹ̀bùn àbí máa kọ́ ẹ ṣó bó ṣe máa kó bá mi. mi ò lè gbà wọ́n jẹ́ ká fọ gbogbo ẹ̀ lójú pọ̀ kí o tiẹ̀ dàrú pátápátá ìwọ ò lè máa gbádùn káyé tèmi máa bàjẹ́ níbi. pariwo ayé mi. máa dọ́dọ̀ ẹ̀ àbírú àkóbá ò lè lè yìí báyìí. àǹtí <laughs> mi ò tiẹ̀ béèrè orúkọ yín. Um, ayọ̀ mi pọ̀ sí ọlá mi pọ̀ sí gbọ́lágadé. ẹ jẹ́ kí n fún yín nọ́mbà mi kí n gba nọ́mbà yín. oh all right um, kí lórúkọ tẹ. oh ìyá mi sí kòkà ni mà. oh nice name ọlá adé máa yẹ gbogbo wa sí pẹ̀lẹ́. ṣé ọkọ yìí ló wà ní orí. iye sọkọ mi ni ah. ó ti ṣe ọgbọ. ọwọ́ oh, cute mo ti fi nọ́mbà mi síbẹ̀. thank you. yes ma. mo wá sí ọ̀rọ̀ kan ni mo wá rí yín fún ọ̀rọ̀ ìgbésí ayé mi. àánú. Ah, no rárá sà ẹ̀yin kọ́ ìyàwó yín ni mo sọ ẹ̀yin kọ́ sà. ẹ̀yin mi ló ń bá wí. ṣé mo bó ṣe sọ pé òun fẹ́ rí mi fún ọ̀rọ̀ àbí òun fẹ́ rí ẹ fún ọ̀rọ̀ gbèsè ayé òun pé àwọn tí mo lè dá sí ṣé o ṣe nǹkan tí mo lè dá sí ah, o ṣọ tó bá fẹ́ ní ẹ mo ṣetán láti ní ọ̀fẹ́. wo má jẹ́ kí ọkùnrin kí ṣe ayé ẹ̀ báṣubàṣu má dẹ̀ gbé ọ̀rọ̀ ọkùnrin láyà ó ti kéré ju kó máa ro nípa ọkùnrin all the time lọ. o ní gbọ́rọ̀ wò láyé kó má lọ ṣe é kí ló dé. orí fífọ́ mi. ẹ kí ló ṣe. orí fífọ́ mi. kí ló dé kí ló dé sí. kọ́rí ti wà lórí mi. orí fífọ́ kẹ̀. orí mi ti di kúárì o. ọlá mi bọ́sì bọ́sì dá sọ́rọ̀ tó wà nílẹ̀ yìí bọ́sì kí ló ń rò ṣé èyí tá à ń sọ yìí o. ó rọrọ ọ́fíìsì iṣẹ́ ti pọ̀ jù. àtìgbà yẹn lèmi àti wọ́n ti bẹ̀rẹ̀ oyún ẹlẹ́kẹ̀fà kan ṣe fún mi ni dókítà jẹ́ kó yé mi pé wọ́n mi ti wà dá méjì kí mi ò dé lè bímọ mọ́. àti àyà mi ọkọ yìí ti báyé mi jẹ́. kọ́ ló bàjẹ́ ayé mi ayé mi ni. Ìmú ìmú máa nìkan o ìmú nìkan ìmú máa nìkan mi pọ̀ sí ìwọ ah! nìkan kò jẹ́ ká gbòòrò àṣebí wọ́n ṣe fún ẹ ni mo ṣe fún ẹ tí mo fi dìsáàfù kan tó tó yìí kí ni mo ṣe fún ẹ tí mo fi dìsáàfù kan tó sọ fún mi tó tó yìí. Ah! such wickedness ó dé wo mi sùsùsù ó dé wo mi sùsùsù ó dé ṣàdúró eléyìí fún mi. àwọn ọkọ tó ṣe fún kí ni Ah! ah! Love you, Kosi. Why? Why? Baby, why? Why? Iṣu mi ni mo ṣe nǹkan fún mi. Èmi ni mo ṣe nǹkan fún mi. Èmi ni mo bá yí ara mi jẹ́ jọ. Ọmọ yẹn ó tàn mí jẹ níjọ. Oh no. obìnrin mi ìláyé mi ọlọ́run máa dá kódà kò jẹ́ kí n gbó oorun ru èèyàn tó jẹ́ nítorí pé wọ́n kọ̀ọ̀kan la ṣe bí mo sì àṣebí ní ẹ ìwọ mú ọmọbìnrin tó ti lò gbogbo nǹkan tó da lára pátápátá ló ti ṣe báṣubàṣu wá pàṣẹ fún mi èmi wá gbé sílé mú kẹjẹkẹ my wife my love and you call yourself my best friend. ilé mi ti dàrú. ilé ẹ ti dàrú ilé ẹ ti dàrú okay you wait for me i'm gonna show you who i am today wait for me dúró jíde jíde. yèmí sí ìbọn náà wà lọ́mú yẹn o ìbọn ni o ìbọn ni o tó bá dẹ̀ ni ó máa pa mí ni o. Ah! You just wait for me! Ah! Wait for me! <laughs> Betrayer! And you! Uh. You! Yemisi. Oh, mommy, mi. Ọkọ mi jọ. Ẹ kí ló pè mí? Ah, Aminu, I'm sorry. Lẹ́yìn ẹ̀ tí máa tí máa gbọ́ tí máa gbọ́ tó sọ. Yemisi, it's okay. Má sunkún mọ́. Yemisi má sunkún mọ́, you don't need to cry. Má ṣe fún ọ̀fun. Má fún wákàtí méjì. Two hours! Yansi, mo fẹ́ bá ẹni lé Get out of my house. See my bá I swear God I'm gonna kill you. Try me. Oh, baby. oh. ẹ pẹ̀lẹ́ ẹ kẹsàn-án láti bò. orúkọ ti tèmi ni Dáramọ́lá Johnson láti Olópo police station. Um, Akínọlá Thomas. Ah, kí ni nǹkan tí mo lè ṣe fún yín. nígbà tí ilé ẹjọ́ ti jẹ́ kó yé wa wípé ẹ ní ẹ̀tọ́ tàbí lè mú ohunkóhun kúrò nínú ilé yìí ní èyí tó já sí wípé ẹni tó lẹ́rú ló lẹ́rù ẹni tó lẹ́rù òun ló lẹ́rù. kí ni kí ni kí ni tí mo gbẹ́dẹ̀ sẹ́ láti ṣe ní àǹfààní láti wọnú ilé ìmọ̀ tàbí láti lọ sí ilé iṣẹ́ tí ó jẹ́ ti bàbá ìyàwó yín. ẹ̀rọ ṣé ẹ mọ nǹkan tí ẹ ń sọ ṣá ìyàwó mi lè máa ń sọ̀rọ̀ ẹ̀ inú ilé mi mà ni. àwọn náà mọ̀ sí. lóòótọ́ ni wọ́n mọ̀ sí wọ́n mọ̀ sí. darling ó mọ̀ sí kán lé mi kò nínú ilé. yes wípé sórí gbogbo nǹkan tí wọ́n sọ fẹ́ kó ṣe ó bẹ́tà kó rọra comply tí ò bá ṣe bẹ́ẹ̀ wọ́n máa embarrass tí ò bá dẹ̀ pé ẹ̀yìn embarrass ni rọra jáde. pápá ah, ṣe bẹ́ẹ̀ yẹn fún mi ó lè ṣe bẹ́ẹ̀ fún mi ẹ ó mọ̀ pé mi ò lẹ́bí mi ò lára ìwọ náà lẹ́bí mi ìwọ náà lára mi ó dẹ̀ mọ̀ pé gbogbo iṣẹ́ gbogbo wàhálà tí mo ṣe láyé mi iléeṣẹ́ bàbá yìí náà ni mo ṣe é sí àmọ́ ah, òkun kò lè di ọ̀sán kan orúkọ kò dẹ̀ ní kí n jáde níbo ni mo fẹ́ máa gbà lọ ẹ́ àwo jọ mo fi orí ọmọ tó wà láàrin mi àtẹ mo fi bẹ̀ jọ torí ọlọ́run dáríjì mi á yanjú ọ̀rọ̀ yìí. èmi náà fi rí àwọn ọmọ mẹ́fà tó rán lọ sọ́run mo fi bẹ̀ just go go out my life i don't want to see you again mr dọ́làgàdé ẹ move. ẹ kọ́ra yín lè. ọ̀rọ̀ arin mi àti ẹ̀ pé kó máa sọ́ǹtà báyìí. àgbègbè ọkọ̀ tó tọ̀nà àwọn kò jáde. kí n kúrò nílé. Fresh FM àbọ̀ ògbọ̀n wọn láti fi ṣe ti ń dùn wọ́n ní kó máa lọ máa lọ èmi kò fẹ́ mọ́tẹ̀. gbogbo àwọn aṣọ mi nǹkan kan àwọn personal effects mi tó wà nílé ńkọ́. kó ṣe máa látúnṣọ. Ah, my car keys. kọ́kọ́rọ́ mọ́tò. mọ́tò. mọ́tò iná.

ló pa mí lẹ́kùn ibi ìjà ara ire ara ire ni kò fi mí já ẹlẹ́dà mi máa lọ má fi mí dára tí ó pa mí lẹ́kùn. ọmọ aráyé má ṣe wò mí láwọ̀ sunkún ọmọdé mi ò mẹ́wẹ́ ọmọdé mi ò mọ̀wé lówe mi ò dẹ̀rẹ́ ní fi hàn mí. Thank you very much. Thank you. Ẹ ṣe gan ni. So I'll, I'll see you there. Mo dáràn láyé mi. Ẹ́ ṣé gbàdúrà tó tó yìí ni ìwọ Ha! ìgbédánwò? Pẹ̀lẹ́ dá mi o. Mo gbé mo gbé mo gbé nílé ayé mi. Ṣé gbàdúrà tó tó yìí ló ṣe ìwọ ọmọ yìí? kó tó di pé bàbá ẹ jọ lọ́hùn nípè tó fi kú ṣàgbà mi ò lè lóhùn bá rú ẹ̀ lọ́wọ́ mi ó dẹ̀ mọ́ pọ̀wọ́ púpọ̀ rè lọ́wọ́ mi níjọ́ tí bàbá ẹ ti ṣaláìsí ìjọwọ́ rẹ́nìkan bí báyìí kó máa wọlé jáde kó máa wọlé jáde bí ilé aṣẹ́wó ah ó dójú tì mí o ó ti pa mí. mami mi ò mọ̀ mọ́. ìwọ ò mọ̀ mọ̀ ó mọ̀ mọ̀ ló ń wọlé jáde láàrin ọkùnrin méjì ọ̀rẹ́ kan náà tẹ́ ń ṣe bàjẹ́ tẹ́ ń ṣe dọ̀tí tẹ́ ń ṣe jápajàpa kiri láyé mi ó ti bà tèmi jẹ́ gbòòrò ti lójú tì mí ń tà ẹ ìwọ ọmọ mi tó wẹ́ pé o rẹ wà tó wẹ́ pé ṣe ló yẹ káwọn ọkùnrin oríṣiríṣi máa bí ká máa lé wọn ṣó ọ̀rẹ́ èèyàn ni. ọlá mi pọ̀ sí i mo kọ́kọ́ mọ kí n tó mọ jíde. gbẹ́nu ẹ sọ̀hún tó bá mọ ọlá mi pọ̀ sí kí ló dé tó ṣe kúkú fóun kí ló tún tiẹ̀ dọ́dọ̀ jíde. ó ti máa rí i tó bá dẹ̀ má rí nǹkan ó gbọ́dọ̀ rìn síwájú ni kò wá àwọn tiẹ̀ síwájú kò pọ̀ síwájú kò wọ́jà tiẹ̀ sókèrè. mọ́mí ẹ̀ lè understand. ìpọ́nrí máa pọ̀pọ̀ àwọn bàbá ẹ̀ ni ò ní understand tí mi bá kàwé ṣé orí mi kú ni ṣé orí mi kú ni ẹ ìwọ ọmọ yìí ó dá níbo ni mo fẹ́ gbọ́rọ̀ ayé mi bàbá yìí kí ni mo fẹ́ sọ fáwọn èèyàn níta kò ṣẹlẹ̀ sí mi ojú ti tì ojú ti tì ọwọ́ lọ́wọ́ ah! èmi rèé láyé mi níbo ni kí n yà sí báyìí wọ lọ́hùn ẹ́ ah má ṣe o ó má ṣe o. jọ ọkọ mi kò yẹ kí n kúnlẹ̀ fún ẹ àwọn ẹlẹ́dàá ẹ ni mo kúnlẹ̀ fún. tẹ́yìn sọ̀rọ̀ mi. ẹ dìde náà ẹjọ́ torí ọlọ́run mm. ẹjọ́. jọ. ẹjọ́ a ní kí ẹ dìde ẹjọ́. ó dà ìjọ mi tiẹ̀ ọmọ alágbèéga síwájú lágbára ọlọ́run ò ní dẹni ẹ̀yìn ọlọ́run bá máa pọ́n ẹ lé bó ṣe ń pọ́n mi lé ọlọ́run máa pọ́n ẹ lé mi ọkọ mi ọ̀rọ̀ ìyàwó ẹ̀ ni mo bá wà mo mọ̀ pé yẹ́mi síṣẹ́ ẹ̀ nǹkan ẹ̀tẹ́ ló ṣe kó yẹ kí n tiẹ̀ ní mú débí báyìí pé mo fẹ́ wá bá ẹ pé kó jọ àbí kó má jọ àmọ́ ṣàwọn pé òun púpọ̀ lọ́wọ́ mi òun nìkan mọ̀ ń wojú ẹ̀ ṣàánú mi ọkọ mi ojú ẹ̀ ní tiẹ̀ ẹjọ́ ó ṣe. ẹ jọ̀ọ́ mo fẹ́ béèrè question kan lọ́wọ́ yín ṣé nígbà tí yẹ́mi sí délé ẹ rápá pé wọ́n nà abẹ́rí bóyá ojú ẹ̀ yá àbí wọ́n yánigo àbẹ́ ní tẹ̀síṣẹ́ rí. rárá o lóun jẹ. ṣé èmi fún mi wá bá yín àmì mo gbé mọ́tò mi mo wà délé yín mo dẹ̀ wọnú ló wá bá yín pé à yẹmi ṣiṣẹ́ mi ò ṣe mo sọ bẹ́ẹ̀. o sọ bẹ́ẹ̀ o bàbá mi. tí n bá ti ṣe bẹ́ẹ̀ ó túmọ̀ sí pé mi ìfẹ́ jẹ́ kẹ́ dá sí ni yeah mi ìfẹ́ kẹ́ dá sí ni tí bá fẹ́ kẹ́ dá sí màá wá fẹjọ́ sùn that is one and two um, mi ní mi nífẹ̀ẹ́ kẹ dáṣẹ́ ṣàfihàn àti Yẹ́misí sílẹ̀ nǹkan tí mo fẹ́ ni pé kí Yẹ́misí ṣe tiẹ̀ lọ́tọ̀ báyìí kẹ́mi náà ṣe tiẹ̀ lọ́tọ̀. Ah, Ọlọ́run ní jẹ́ kẹ́ ṣe tiyín lọ́tọ̀ọ̀tọ̀ Ọlọ́run ti kọ yín pọ̀ mọ́ra ẹjọ́ ọmọ bára yín dojú alẹ́ ní ìjọ ọkọ mi. ṣe rí bẹ́ẹ̀ ṣe ń wo mi wọ́n kọ́ mi dáadáa mo dẹ̀ gbẹ̀kọ́ èmi fúnra mi tí wàá túnra mi kọ́. a dà fún ẹ mi ò ní fẹ́ disrespect ní ara ẹ jọ ẹ má bínú ẹ má bínú tẹ́ ẹ bá máa yẹ ẹ máa lọ ẹ kúrò nínú ilé mi. ọkọ mi jọ ṣàánú mi ṣàánú mi ṣàánú mi torí ọlọ́run ojú òní tiẹ̀ torí tọ́lọ́run ọba ojú òní tiẹ̀ foríjì ìyàwó ẹ̀. ẹ jọ mọ́ mi mò ń rọra sọ mò ń farabalẹ̀ sọ mi fẹ́ kó di bíi pé mo rude. jọ torí ọlọ́run torí ọlọ́run. ọmọ ìwà àbẹ̀rẹ̀ tí a bá jáde kẹ́sì bẹ̀rẹ̀. Ah! èmi ni mo wá ṣe léyà báyìí wọ lóhùn mo ah! tẹ́mi ò dùn bẹ́ẹ̀ ó dá ṣé o má bínú ṣá má bínú o máa tún ìpadà wá má bínú ọkọ mi jọ abópe mi. fẹ́ ọtí gangan ṣùgbọ́n. ẹ̀gbọ́n ẹ wá máa lọ afẹ́ clean. ẹ̀bẹ̀ ti clean. ẹ̀gbọ́n àní ẹ wá máa lọ sí afẹ́ clean. ẹ̀bẹ̀ clean ẹ wá clean o ẹ gbé ọṣẹ àti kẹ̀kẹ́ wa pẹ̀lú omi kẹ́ máa clean sí i ìránṣẹ́ kan fìyìtì kan lọ́wọ́ ọtí làwọn mu ẹ̀yin fẹ́ clean àbí. màá pe security fún yín o. o ní. màá pe security fún yín tòun wà tó ní kí n máa lọ kí n máa lọ sọ́kè ṣé ẹ lè da gbogbo ọtí tó wà níbà mú fún mi ah what are you saying now ṣé ẹ lè dá mú tán ṣé báà náà là ń bá yín mu ṣé ẹ lè dá mú ni mo bẹ mú ṣé ẹ lè dá mú sí ẹ bá yín ká tẹ̀lé lẹ́bí bọ́jú lọ́dẹ ń bọ́ mi fún máa lọ ń bọ́ mi fún máa lọ. I don't really understand. Okay, I'm going with my body. And I will go with this. Mbẹ́ ṣetán, máa kó padà èèyàn lọ tí ń sìn èèyàn mọ́tò ilé ẹ̀fẹ́ ẹ̀fẹ́ close ẹ̀fẹ́ clear tí mo bá dẹ̀ fi ṣubú you are in trouble kò burú ẹnu ẹ̀mí àtẹ́jọ́ wa yẹn ẹlẹ́nu gbígbẹ bí èsì arọ ẹ̀mí ni màá dìde ọkùn ó wà ní. ara ire ni kò fi mí dá ṣe mí lóko àìdíbàjẹ́ ara ire ni kò fi mí dá. ẹ kú ilé o. Ah, ẹ káàmù. báwo ni ọkọ mi kí ló ṣe ẹ́ kí ló ṣe ẹ́ kí ló ṣe ẹ́ mama kó bá mi wo ọmọ yìí kí ló ṣe ń ṣe ẹ́ oyì ó yá fọwọ́ sábíà ẹ̀ kó fi ra ojú fọwọ́ kọwọ́ bọnú ẹ̀ báyìí kó fi kó fi ra ojú ẹ̀ ó yá ó máa rọ̀ ẹ́ nísìn ó yá kọwọ́ bọ̀ lọ́run jẹ́ kórè mi bọ̀ ọ́. ẹ ká ẹ káàsán. ẹ káàsán si. Voilà les Yẹ́misí ọlálejò. si. you are pregnant. For who? àmì ta ló lóyún. <laughs> ìwọ ló ní ìwọ ló lóyún torí kò ju bí ọ̀sẹ̀ méjì tó lé síbí báyìí tó ní kó máa lọ ló bẹ̀rẹ̀ sí ní síìkì ló ń bì lára ẹ̀ ń gbóná á ṣáà máa bì á máa bì ni mo bá gbé lọ sí ti dókítà nígbà tí dókítà dẹ̀ ló ti lóyún àpè fóònù ẹ títí tí ò gbé fóònù ò dá wa lóhùn ń bá sọ fọlọ́hún pé wọ́n lọ́hùn ọmọ yìí ọmọ ẹ̀ ní orúkọ ẹ ló máa máa jẹ́ ọmọ ọlọ́hun ni ló máa máa jẹ́ nílẹ̀ ní mi ní bàjẹ́ máa fi ilẹ̀ mo jèrè tèmi nìyẹn Um, mọ́mì ẹ má bínú to ọlọ́run alone. Sherry, in míì tiẹ̀ you, be my baby. actually mo lálàá sí yẹmísí mi mo wá wò pé ta bá ń jà bíi kakúkọ àlá tí mo láyìn ò dáa rárá ìdí nìyẹn tí mo ṣe ní kí n wá sọ fún pé wọ́n ní kó gbàdúrà kó dẹ́gbà wẹ̀ mi ò mọ̀ pé yẹmísí ti to mọ́mì ó dá mi lójú pé ẹ̀ ní dá mi lẹ́bi nítorí pé tó bá jẹ́yìn ni ìyá tó bí mi lọ́mọ tẹ̀lé gbọ́rù nǹkan tó ṣẹlẹ̀ yìí ẹ Eh, torí i mean yẹ mi sí hot mi gan ó hot feelings mi. èmi náà mọ̀ bẹ́ẹ̀ ọmọ àlè èèyàn ló ń rínú tí kì í bì ọmọ àlè dẹ̀nà ń bẹ̀ tí ò ń gbọ́ nígbà tí mi ti lè máa bẹ̀bẹ̀ òótọ́ ni kì í ṣe ń tó bójúmu rárá rárá èmi gan ò lè gbárù ẹ̀ àmọ́ bí mo ṣe ti ń bẹ̀ ẹ́ mo bẹ̀ ẹ́ bẹ̀ ẹ́ bẹ̀ ẹ́ mo kúnlẹ̀kúnlẹ̀ nu ilé ẹ̀ ṣáà rí bó ṣe ṣe ni mo fi wò pé hmm, kàgbà ká ń fọ́ lọ́hùn ṣó ti yẹ kò dùn mẹ́mi náà nífẹ̀ẹ́ kó ṣe bẹ́ẹ̀ bọ́ sí. ṣe o ti lóyún. ẹ ó bímọ ni kí ló ń wá o tún wá bíbá ẹ ṣé bó ṣe máa ń wá rè ọlọ́run ò jẹ́ kí wá bí o ibo ló ń wá bí kí wá bí o. ṣe ó tiẹ̀ ti dà ọlọ́run ti ṣe ìdájọ́ ẹ̀ bó ṣe tọ́ àti ni mo ti wá látọjọ́ gbogbo mi tiẹ̀ ni pé kí n kọ́kọ́ wá bá òun bì kí n dẹ̀ wá bí n ṣe máa ríwọ náà láti bẹ̀yìn pé kẹjọ ẹ mi kò sẹ́ni tí mo lérò burúkú sí nínú yín uh, I actually thought I could eat my cake and still had it but I could not torí Ọlọ́run ṣe ni kẹ́ ẹ dáríjì mi èmi kọ́ ibùjókòó ayọ̀ ni mò ń wá fún Yẹmisí ni mo ṣe ní kíwà tẹ̀ kẹjọ kẹjọ wà pọ̀ mi ò mọ̀ pé past yẹn máa padà ó máa padà count torí ọlọ́run ìwọ náà dẹjọ́ torí ọlọ́run dáríjì mi ẹlẹ́dàá rí i pé mi ò mi ò lérò òbí sẹ́ ọ ṣùgbọ́n eré ni mo wá fún ẹ àtọjọ́ ìmúkànrìn káàkiri èmi fúnra mi ò rí ibì kankan dúró sí. ó pẹ́ kó tó rìn kú kí ni. ẹ wò ó pọ̀ sí i èmi ò lẹ́jọ́ bẹ́ẹ̀ rò kò sí kankan mi ò ní business kankan pẹ̀lú ẹ̀ ọlọ́run ọba ti dá èmi láre mi ò ní business pẹ̀lú ẹ̀ ọlọ́run ṣe ìyàwó mi ti lóyún èmi dẹ̀ ni mo lóyún. ok gbogbo nǹkan tó bá wọn kojú ẹ yìí kò hàn mí ọlọ́run á á foríjì ẹ èmi èmi ò ní problem pẹ̀lú ẹ mo ti foríjì ẹ ẹ mi problem yìí. ó yá ó yá ó yá ó yá máa lọ ó ń pẹ́ kó tó rìn ó yá ó yá ó yá a ní o máa lọ máa lọ mo fẹ́ gbálẹ̀ ní máa lọ mo ní o máa ń báyìí. ọkọ ṣe fẹ́ kú bí fàyè ó ń pẹ́ kí déètì tó ṣá ẹ lẹ́sẹ̀ dànù olóṣì olóhùn rìn táàrí orin kú orin láti bí lọ màdúkùrí olórin okó mi sí sí rònú láti jọ pẹ̀lẹ́ bàbá mi pẹ̀lẹ́ ọkọ mi. mi ìbínú o mi ìbínú ọmọkùnrin yẹn kó ó máa kú gífà ni. Kí ire, ara ire ni kò fi mi dá. pa mí lẹ́kùn ibi dára ire ara ire ni kò fi mí já ẹlẹ́dà mi láàbọ̀ àfi mí dára tí ó pa mí lẹ́kùn. ọmọ aráyé má ṣe wò mí láwọ̀ sunkún ọmọdé mi ò mẹ́wẹ́ lẹ́wẹ́ ọmọdé mi ò mọ̀wé lówe mi ò dẹ̀rẹ́ ní fi hàn ká tó sọ pé wọ́n á fi lé mi lọ́wọ́. ibi dára ire ó fi mí dára ẹlẹ́dà mi máa ó má fi mí dára tí ó pa mí lẹ́kùn. má fi mí ṣe yẹ̀yẹ́ lójú ọ̀tá mi ara mi ò rí orí o mo rí imú ètè bọ́ sọnù mo tó kó òrokò dókò òrókòtò eré bá dùn mí nílẹ̀ ó dọ̀lẹ́ ẹgbọ́n ṣàìmọ̀ ṣe èmi ni. ṣé ẹbí mi dára ire ara ire ni kò fi mí dá ẹlẹ́dà mi máa lọ fi mí dára tẹ ó pa mí lẹ́kún. má fi mí dára ẹkún bàbá. mo jí kéré mo rìn kéré mo mọ̀ rìn àṣàárín lẹ́sẹ̀ méjèèjì mo délé olúwẹ̀rí wọn fún mi lómi mu nítorí òǹgbẹ ń gbẹ mí omi ni mo mu tó sápá mi lórí o. ara ire oh. ni mi dára ire ara ire ni kò fi mí dára. àṣìṣe mi gbé mi débì kan ó dé koríta kò yé mi mọ́ mò ń pò yìí bí omi inú ẹ̀kú ẹgbọ́n ṣé ẹbí mi ni àbí ká dára mi ni o. fi mi dára ire ire nìkan fi mi dá ẹlẹ́dàá mi máa bọ̀. mo bẹ̀bẹ̀ sí ọba bá mi dára tí ó pa mí lẹ́kùn. má fi mi dára tí ó pa mí lẹ́kùn o. má fi mi dára tí ó pa mí lẹ́kùn. bàbá má fi mi dára tí ó pa mí lẹ́kùn dára tí ó pa mí lẹ́kún. Àrà ire ni kò fi mí dá o. Má fi mí dára tí ó pa mí lẹ́kún. Olúwa fi mí dá àrà ire o. Má fi mí dára tí ó pa mí lẹ́kún. Àrà tí ó wù mí ni kò fi mí dá o bàbá. Má fi mí dára tí ó pa mí lẹ́kún. Àrà tó máa wù mí ni kò fi mí dá o bàbá. Má fi mí dára tí ó pa mí lẹ́kún. Ẹkún alẹ́ èmi ò fẹ́ láyé mi dára tí ó pa mí lẹ́kún. má fi mí ṣe yẹ̀yẹ́ lójú ọ̀tá mi o. má fi mí dára tí ó pa mí lẹ́kún. kódà má fi mí ṣe.